mi tiẹ̀ fi ó yẹ kí n fi ẹni tí wọ́n accuse gan sí ó yẹ kí n fi Davido sí ó yẹ kí n fi orúkọ Davido gangan sí I want to ask this question. ẹ kúkú rí yín lórí airport. nǹkan bẹ́ẹ̀ o this story have been long I waited for like more than a week now there was no response from nobody interview the accuser nobody talk much about it and people trying to cover some sin and a lot of things are going like they want to swap some things on the under the table and they are trying to suffer the innocent ones so like I'm also a living testimony. Despite I'm right, hundred percent right on the um, on the issue, on the scene that brought me on social media here. A lot of people, they blame me. But this one is about the kidding that they said the Davido bought or accused Davido of. I see that a lot of people are dodging it and a lot of people are not talking about it when it comes to the area of the blood uh, eh, they find blood in the Mohbad um, home the day he died they wave it nobody talking about it <laughs> and um, the first day I analyzed and that's why a lot of trouble also The video listing. your father is very rich but he's not richer than the old world and he's not richer than God I want to ask you with the boldness, I mean, with boldness today, okay? Because I noticed you, even when I, the day I analyze you, that's the day they start, they brought down my page. About Mohbad, I mentioned a lot of people. And I know somebody, you are close to some people. Um, I said they use Mohbad. A lot of people behind Mohbad. Okay? Obologbo, the wicked soul, a lot of wicked people. And uh, the people who came about, they've been killing a lot of people. If this is accusation, and I'm not the one that said it originally, but they accuse you, they say bad thing like, to me it's like a bad thing. Well, you never say anything about it. I'm calling Nigeria government about the video. I'm going to play it now. I'm not the first person. I waited. I posted it on my platform and and I believe it's not necessary for me because they can be flagging Pay You can see now when I started talking, you see they'll be flagging. They will flag. Wọ́n lè flag ìwà kakú méjì lórí bíbá because there's something they are expecting me to say. No, we let move first, sọ. Nigeria government, Nigeria police, I call sir, respect, with due respect, daddy, mommy, everybody. All the people ruling Nigeria, and my the excellency our daddy my daddy yeah i personalize it my daddy president bola ahmed tinubu all the reps àwọn tó ti lọ àtàwọn tó ṣì wà ń bẹ ẹ jọ sàn i don't want to put mo ò fẹ́ fẹ́nu mi síbọ̀ tó a ti bẹ̀rẹ̀ ó dẹ̀ dára fún ènìyàn kó má bẹ̀rẹ̀ eléjú pé kó bẹ̀rẹ̀ kó má parí ẹ̀ we started but when this boy died that time a lot of people have suffered a lot of people are still in prison right now suddenly Mohbad iku Mohbad again. jẹ́ n sọ Yorùbá ṣé Yorùbá ni I will speak English little and I will speak Yorùbá little so people can understand ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí máa tún ti fẹ́ wí ẹni bá korí mi níbi àbí tó bá gbógun tì mi àbí tó bá sọ pé òun ní agbára nínú ayé yìí tí wàá lòun fẹ́ bá mi jàǹdórí ètò mo wí Lord expose all of them you said that I should be praying for people that I love those who are fighting who are going through many things the country who are going through trouble a lot of enemy not all the country I'm going to be fight I mean praying for I will pray for people who who care for me I will pray for where I was born originally where a lot of trouble face that the trouble chasing people away that some people criminal are working freely they are taking land they take over the land and the law make us to understand that the law the land belongs to God according to the Psalm 24 hmm. this year we are praying is going to an end but we want to the wicked souls those people who harvest people who kill people and that's why you see a lot of terrorists a lot of killers because they will kill some people, they will harvest their part, they will send it to another country to sell and make money. And some people will be telling you that they are making money, that they are rich. Even the SS, they can, I mean, EFCC, they cannot arrest them. The source of their money, they cannot be traced. They are killing. And they are also terrorizing people. And they are telling people, you cannot talk. If you talk, because you have money to buy guns, they are going to destroy. <laughs> And if we continue keeping our mouth shut, <laughs> the country will be shut down. The innocent people will continue to be wasted. Even those who keep short, their life is not also safe. Because when I shut up, they wage war against me. When I want to open now, anybody that want to open my mouth now, speak through me. And any man or woman that wage war against me, that wage war against my daughter, that want me dead, that want my daughter dead, such people expose them to the whole world and disgrace them and destroy them totally. So shall it be. In Jesus' name Nigeria government, dádì mi àti mọ́mì mi mo kí yín dáadáa o my heaven president Bola Ahmed Tinubu many things tó ń bá ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà mo kàn fẹ́ kọ́kọ́ call attention yín mi ò gbé yín mọ́ra dádì o orí yín ni wọ́n máa ń dà sí secretly many ways in the whole world they see you money thing you don't even know ẹ̀yin náà máa lẹ́ṣẹ́ níwọ̀ àwọn tó ń ṣe wọ̀n ní ó ti yẹ yín so dádì torí ẹ̀ mo fẹ́ kí ọ̀rọ̀ tí n bá ti sọ lónìí mo fẹ́ kó ní ìtumọ̀ tó dára sí yín bá mi. ẹ má feel offended gbogbo ẹni tó bá dẹ̀ tàbá náà àti Davido tí wọ́n accuse and I see many things o oh. I know I confirm some things personally I confirm something but I'm not going to tell you that I I'm not going to mention name also too. <laughs> dádì mi o oh, ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ wà ní páwà ẹjọ́ sá ẹ mọrísì dẹ gbúdọ̀ fi ṣe nǹkan sí this year I think early this year mi ì tí ì lé mi àmì kí ni ẹni onílé mi tún sọ kí ni wọ́n tún wí ẹ má bínú ẹ má bínú kò mátà bóyá mo ti sanwó lé àbí tó máa ní kọ́ńtẹ́ǹtì tẹ́ńtẹ́ǹtì méjì sí mi pé mi ti sanwó lé kí n má bu olówó mi ní tótórí ẹ̀ ta èèyàn mi ì dẹ̀ ní ta ọkàn èèyàn mi ì dẹ̀ ní ṣe tí ò dá sẹ̀ I won't do bad thing and anybody tó bá sọ pé òun máa make life difficult for me because I decide not to do bad thing Almighty God will destroy you if you are empowered alone with terminate your appointments. dádì mi aṣíwájú bọ́lá ahmed tinubu bá mi ọmọ olódòde àkànbí fúnra wọn ọkọ olúrẹ̀mí tinubu àkànbí tó jẹ́ lọ́run nìkan lọ̀gá ẹ̀ the special made by god you are special made by god and i want um, the truth to be prevail over this issue because baba mohbad is being they suffer baba mohbad over after killing his son harvesting his wọ́n tún wá bẹ̀ sí <laughs> wọ́n wá bẹ̀ sí kírìnà ọmọ ẹ̀ tó tọ̀ kì í ṣe rọ and that's why a lot of people the other day tí ọmọ tòkè lọ́wọ́ yẹn tó bá ti analyse and it's look at the shares they show they show kí mi ẹ̀ they ṣe kíní kan yín mi ẹ̀ they gun níbí by they ṣe kíní kan they everybody afraid to talk anybody that want to attack me the people are, don't attack physically and don't try don't even have it at the back of your mind that you want to kill okay uh, don't because you are not my creator ó ti yé bẹ́ẹ̀ tó o bá fẹ́ parun kí gbogbo ìdílé ẹ̀ parun don't even think to me and my children okay because Bible say whatever you sow you reap I never kill anybody I never kill I save okay I speak to save lives alright hey. so dáàdi mi mo mọ̀ pé ìwà nínú ọ̀rìndé ń sin ọdún mo rí pé àwọn ti rẹ́ẹ̀pù àbí sẹ́ni wọ́n jókòó fún iṣẹ́ lónìí like they sympathize because they tag me so um, But this is a, I mean, this is an holiday season, and today is also Saturday that end this month, I mean this year. For last Saturday of this year ni, òun lè ní, kò dẹ̀ ní jẹ́ òpin fún wa. Dáàdì mi, due respect dáàdì àti gbogbo àwọn èèyàn tá a bá máa darúkọ ẹ sí pé mo sọ pé Nigeria police also. Although the corruption today, the, all this nonsense that is happening, it been long. That's why I kudos the owner, the creator of Facebook, and this network because it's exposing a lot of evil because before all these people they just do it They've been doing it for long o oh. because tí iṣẹ́ tí àwọn èèyàn bá bá lọ́wọ́ èèyàn tí wọn ò bá lọ́wọ́ èèyàn wọn ò kí déédéé ṣe àwọn èèyàn ń kọ́ṣẹ́ rí pé bí mo ṣe máa ń preach náà máa pe Adébùkọ́lá come and read the Bible a lot of people also on this social media now they will call their children that the phrase mi ò gbẹ́ anybody mother ó máa gbọ́mọ ẹ̀ náà síbẹ̀ aláwọn ọmọ fẹ́ jogún àwọn míì náà tó ń harvest mi ò sọ pé ẹ ti understand a lot of people doing good bad thing they are people tó ń fi jọ wọ́n ní ẹ ti understand bẹ́ẹ̀ so and now i want to call àṣẹ ọ̀nà dáàdì ṣé mo pé somebody was being jail in london this year ni i'm not going to mention party but it's a rep ṣé rep àbí sending president ni wọ́n pè wọ́n gbà yẹn okureme àbí okureme ẹni tó bá morúkọ yẹn lè kọ́ síbi ẹ̀ má bínú he was jailed in london and you know what he have not have vex o he not even want to kill the person although when you want to donate i mean donor at times they don't survive some they survive in the post i mean the process of donating also want to help others people die okay but that one is maybe voluntarily that one they have not even removed the kidney o oh. if that story they are talking they are saying about the video, if it is true then that Mohbad is not dead they kill Mohbad to remove all along the line bóyá wọn ní kan yọ kídìní ẹ̀ mo kò sọ ni o èmi kàn mo sọ o i'm not the one that said it they allege the video, and the video is the oh. under this heaven there is nobody tí o mọ video. those who don't speak English who don't understand the English who don't know anybody they know the video. The video is a popular one of the celebrity singer that popular in Nigeria in the whole world is one of is among them there is no singer that don't know the video in Canada, in America, in Bibbing, all over the world. The most, the country that promote, I mean, that produce more and famous celebrity most in the world is America. They know the video like. The video is popular. Apart from that, the video father is connected. The richest man. That time, I don't want to mention name. One of the richest man in America. The video father and some people they are the one that invited when that person visited Nigeria for the first time Davido father is part of the people who invited that person so Davido is oduni kì í ṣe àìmọ̀fọ́lọ́kọ Davido in abroad in Canada in America in all over the world is popular and the father is connected but you know one thing the Okeremedu Okeremedu or what if i don't if i don't pronounce it well please bear with me okeremedo that senate president is it senate or rep president then but it's no longer in power when they now when they now have power i mean when they now have uh, trouble in london they jail that man oh. o oh. he have not harvest the kidney o he have not remove it i want people to take this thing serious and let that be justice or else in abroad that is when they will be arresting them and putting them eh, disgracing them because that time a senate a senate, um, senate president abi senate president that man was a former senate president of Nigeria and he wanted to harvest somebody he has not done it o oh. he just want the, the baby I mean the his I mean his own daughter was sick and he want to use uh, they need donor art yìí ni àmọ́ ah, tó máa jẹ mi fi yọ̀ yín o sickness can come to anybody but food and whatever you eat at time also can cause all these things hey, they want to he want he need it daddy ọlọ́pàá Nigeria the police arrested that man o oh, they give no respect to him Despite why he's senate president of Nigeria number three the man was number three when the uh, kí lorúkọ wọn the former president kí lorúkọ wọn luck àbí torin Goodluck àbí ta ló wà nbẹ nígbà tí máa ẹ jẹ nobody they are not talking about money he was jail in London he's still in jail right now for harvest he and because of they said the boy he did them me they said they have arrangements the boy said they have arrangements I mean the, boy said it is not aware they just help the boy they want to take him take him to London and harvest the heart, I mean, kidney and then put in, I mean, replace it, um, give it to the, their daughter. And they were caught. You understand me? That boy is not dead. Shut up, Joe. Don't distract me. You know now that you are controlling Ajale, all of you. You are criminal majority of you celebrity read my lips kì í ṣe gbogbo yín majority of you you are a criminal Nigerian celebrity read my lips you can't give me because you burn down my page you see aṣáájú ẹ má bínú ṣe mo pé nígbà tẹ́ ẹ sí the president mo máa ń lift yín dáadáa but that's why many of them they want me to they want me to be doing things against aṣáájú because and you understand me so that they don't want people to listen to me because they know I am talking, I'm saying the right thing. And you cannot even live in Nigeria if you still want to visit Nigeria or you see our people in Nigeria. They, Godfatherism is necessary. And Ashwaju know that I'm not a bad girl. I've never, I will never do things that will tarnish his name. Just like their biological children. Okay? So I don't borrow somebody's name and then use it to drag the floor. All right? <laughs> you know i draw i believe in god so much okay hmm. but Daddy, lára àwọn ọkọ tí mo máa ń sọ wípé tí ọlọ́run dẹ̀ fi wọ̀n mi ẹni tó dẹ̀ fi wọ̀n mi kì í ṣe ẹ̀mí inú mi àmì ẹ̀mí ara tèmi ẹ̀mí inú ọlọ́run ẹ̀mí ọlọ́run tó ń gbénú mi ló fi wọ̀n mi ipe o dádì mi o aṣíwájú bọ́lá mẹ́ ìkàn ẹ̀sìn ọ̀nẹ́sà hmm àwọn people will not they will not like it i'm not say ó ti yé bẹ́ẹ̀ thank you ẹ̀yin tẹ́ ń jùlọ fún ẹ ṣé o now let's continue Ekeremedu ó fẹ́ lọ gbé ọkàn ọmọ i mean kí ṣe kidney àbí ọkàn ọkàn kan ló fẹ́ gbé tán bá ti gbé ọkàn wọ́n ti gbé lọ nìyẹn now and let me tell you there is somebody <laughs> should i tell there is somebody in the Davido's family that was very sick at that time that Mohbad de- that, that during the death of Mohbad yes the person was in the hospital go and confirm but they accuse the video now he's not talking and don't forget Wasi Ayinde jade said something that time pe eh if Mohbad died though, thank God o we still have Silver Savage we still have Davido in the industry and we have whiskey. all these people tí wọ́n tó ń dárúkọ yìí èmi ẹ̀rù wọn máa ń bà mí ìyẹn mi pé they are not ordinary person if you are still accolate you you are a criminal there is something they back them themselves awo ni wọn awo àti àwọn dáwọta mi pé àwọn tó ṣe cultism yìí and to tell you that all this cultism also tó wá pọ̀ yẹn wọ́n fi òun ló jẹ́ kí crime pọ̀ dáadáa ní nàìjíríà o crime pọ̀ dáadáa people are dodging it when they talk on that tiktok tiktok tiktok tí wọ́n bá ti ń sọ̀rọ̀ báyìí dáadé tí wọ́n bá ti gbẹ́nu lébi ẹ̀jẹ̀ wọ́n á ní kí wọ́n gbẹ́nu kúrò mbẹ́ wọ́n á ní kí wọ́n gbẹ́nu kúrò mbẹ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹ ẹjọ́ ẹ bá wa bèèrè lọ́wọ́ ẹ afẹ́ńtà view látẹnu Davido wọ́n ní ó gbé kúlà jáde ó dẹ̀ ti débẹ̀ kó tó di pé bàbá Mohbad débẹ̀ why tó ń fi sọ́fà bàbá Mohbad why tó ń tún fẹ́ fi pa bàbá Mohbad tó ń fẹ́ pa bàbá wọ́n fẹ́ pa ni o bàbá Mohbad ni wọ́n fẹ́ pa gbogbo tó bá ṣe ni wọ́n ń condemn wọ́n tún wá lo àwọn tó wà nílé tó pé promise wọn ní owó àti ìyàwó o ẹ̀sìnkìní o àti àwọn ọmọ ẹ o àti gbogbo ẹ wọ́n wá lò láti dojúkọ ẹ̀sà lè bọ́n ṣe ṣe fún àwa ọwọ́ àwọn tó ṣe kìíní sẹ́mi pé tá a bá ti lè sọ̀rọ̀ kò sí gbogbo àwọn tó ń ṣèkà Nàìjíríà the same group ni ni wọ́n they know themselves and that's why they will gang you up they will not watch you i will deal with you àwọn ṣe kíníkan kíníkan kò sí monetization lórí ẹ o mi ì dẹ̀ tí sanwó ilé ṣe ti gbọ́ oṣù díẹ̀ tó mẹ́ parí pọ́n mi lójú kó ṣẹlẹ̀ ẹ̀yà pọ́n mi lójú kó ṣiṣẹ́ pọ́n mi lójú kí gbogbo ayé ẹ̀ kó bàjẹ́ sí gbòòrò gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dádẹ́lẹ̀ kọ́ lọ́hùn gbé sí the Lord said I should be praying for Nigeria that àdúrà tó ní kí n máa gbà tó bá ti ń ṣe burúkú tó tètè lọ kọ̀rẹ́ta rẹ̀ ìta gbangba báyìí ẹ̀sìn ẹ̀ ìta gbangba wọ́n máa sọ̀kò pẹ̀lú mi o wọ́n máa sọ òkò pẹlòmíì bẹ́ẹ̀ ni wọ́n máa wọ́n máa ṣe oríṣiríṣi nǹkan nǹkan máa ṣẹlẹ̀ sí àwọn ìka o ní ọdún tá a fẹ́ mú yìí ó ti yé yín wọ́n máa accuse o police Nigeria police ah mo ti gbàgbé Nigeria police àmà our government Nigeria my excellency president ẹjọ́ sáà wọ́n ní àyà kìíní ẹ̀ tó ní gbogbo nǹkan wọ́n máa ń parọ́ mọ́ yín gan mo sọ pé <laughs> àwa la mọ nǹkan tí wọ́n máa ń sọ ẹ ti ọ̀nìsá wọ́n máa ń parọ́ mọ yín torí pé wọ́n ti bìlí pé bàbá ta ló fà jáwo ló fẹ́ wọlé lọ bẹ́kùn ní bùbá wọ́n ti mọ̀ pé wọn ò ní lè béèrè wọn kò sẹ́ni tó máa lè béèrè ẹ ti ọ̀nìsá kì í dẹ̀ ṣe yín ẹ̀ mọ nǹkan kan kódà ọmọ yín àtàwọn nǹkan kan mìíràn máa fi lọ yín ẹ̀ mọ̀ ń pa ẹ̀ àwọn ọ̀tọ̀ làwọn tó ń ṣe nǹkan wọn kàn máa lórúkọ ẹlòmíì láti máa fi ṣe àti sọ yìí sẹ́yìn ẹjọ́ sá òkèrè mẹ́dú kò tí ì abẹ́ẹ̀sì ọkàn so kàn bá wa bèrè ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tí wọ́n sọ síta ṣé wọ́n fi bà orúkọ Davido jẹ́ ni kí ọlọ́pàá Nàìjíríà kí Davido lọ sórí orí toró ń lọ kìrìsì onjo onjo onjo and he's going everywhere going everywhere going everywhere I know he's connected he's no president everybody know him ó ti yẹ yín he has a uncle that is also a governor of Osun State okay but this cannot prevent ìkòlè sọ fún wa pé ká má sọ̀rọ̀ torí èèyàn bá ní owó èèyàn gbé owó wá látọ̀run ó ti yẹ owó dára o torí èèyàn ló ń tẹ owó tí èèyàn dẹ̀ ń tẹ kò lè wá máa ba ń tọ́lọ́run ṣe jẹ́ torí iṣẹ́ owó ọlọ́run iṣẹ́ ọjọ́ kẹfà ni àwa yìí àti àwọn tó kù àtàwọn èèyàn táwọn èèyàn ti pa ẹ jọ̀ọ́ Nigeria government Nigeria police ẹ bá wa ọ̀dà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn bóyá accusation ni o but nígbà tẹ́mi máa kọ́kọ́ interview ọ̀rọ̀ yẹn tí mo kọ́kọ́ go deeper into this message tẹ́mi náà máa analyse just like others mo kàn analyze ni mo ní ọmọ yẹn ń dórúkọ báyìí ó lóun jẹ́ ìmọ́lẹ̀ mo sọ báyìí mo ní mo sọ báyìí mo sọ báyìí èmi tí má dẹ̀ fẹ́ tí má fẹ́ sọ̀rọ̀ you know I pray and I tell God to open my mouth and God will open it so after that tí n bá ti gbàdúrà tí ẹ̀mí tọ́lọ́run bá ti ń darí mi then I'll be talking kì í ṣèmi ni mo wá ń sọ̀rọ̀ mọ́ ń gbà yìí ọlọ́run ló ń gbẹnu mi sọ̀rọ̀ ṣé ẹ rí i pé mo dákẹ́ for some time wọ́n gang mi gan àwọn celebrate yẹn ṣé ní celebrate Nigeria? because ẹ̀ kọ́ ọ̀bù àwọn ìjọba kì í ṣẹ̀yìn o torí ìjọba aṣáájú ṣẹ̀ṣẹ̀ dé náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni wọn ò tí ì pọ́dún kan so Nigeria bí wọ́n ti ń àbọ̀ àwọn a lot of atrocities òun ló jẹ́ kí wọ́n pọ̀ síbẹ̀ yẹn o so téèyàn bá ti fẹ́ kó òun ní another another shape another life of living I mean another lifestyle that is better than before you change your former thing you do it in another way that is to àwọn èèpo àti gbogbo nǹkan tí èèyàn máa ṣe láwùjọ tóbìnrin pé nǹkan ọmọ máa ṣe jẹ ṣe ṣá ṣe bó ṣe wù ú ẹ stop ẹ so wọn ò ní lè máa produce more because because people are avoiding that evil òun náà ṣe produce more and this evil has affected a lot of people affected kì í ṣe àwa nìkan e affect olówó àti ọlọ́rọ̀ àwọn tó bá yà ti jẹ́ saints i mean kì í ṣe saints àwọn tó fẹ́ live peaceful life tó kàn fẹ́ live ayé ẹ ẹjọ́ ẹ bá wa ọlọ́ Nigeria police ẹ má jẹ́ torí wọ́n sọ wọ́n ní Nigeria police wọ́n da adẹ̀rí wọ́n lẹ̀ dára nísìnyí adẹ̀gbàgbọ́ pé a máa dà because with prayer but a fẹ́ kẹ́ máa wave nǹkan kó má lọ máa mú àwọn èèyàn yín ní ìlú òyìnbó disgrace ló jẹ́ Ekeremedu was being jailed in London for harvester <laughs> for kidney for harvesting system wọn ti harvest o attempt to harvest attempt to harvest somebody's children a whole number three of Nigeria before number three after president vice president and then rep ṣé senate àbí rep senate then rep ìkan nínú méjèèjì yẹn number three or four ló wà they jail him in London now the first day before Baba Mubad came to the scene e-, everybody ti pé gbogbo àgbáyé gbogbo àwọn èèyàn ti pé sí ibẹ̀ Mohbad òkú wọn kàn náà pani àbí kan fún lábẹ́rẹ́ kan dẹ̀ ràn lọ sí trans wọ́n dẹ̀ yọ gbogbo nǹkan tó ń fẹ́ yọ lára ẹ̀ wọ́n pa sáyé nígbà tó bá ti yọ kiri èèyàn bóyá bóyá wọ́n ní kí quack doctor nurse yẹn <laughs> torí ẹ̀ nurse yẹn still has something to say àbí nígbà wo ni ta ló wá yọ ìfún ta ló yọ kírì yẹn ta ló yọ ta ló wá yọ torí nísìnyí wọ́n ní wọ́n fẹ́ lọ wò wọ́n jẹ́ kán lọ sí station náà lọ wò mọ́ kí ló dé tí ò ní lọ wo ọlọ́mọ ò lè lọ́wọ́ ọmọ ẹ̀ mọ́ tí wọ́n ti pa already àmì àwọn tó bá ní wọ́n fẹ́ ní access wọn ò fẹ́ dẹ́kun rí àwọn kankan for what no you see do you know why they jail Ekremadu in London do you know why London people jail him because they see that as a taboo. They don't want them to continue to destroy their system. And that's why they use him as a scapegoat. You don't know? what that wọn ni pay. you can do that bullshit in your system, don't bring it here. They, they know it's a number three or number four in Nigeria. Nigeria number three CCC Before. And they jail him there. And he has not even committed a crime about to commit the crime. Now, Baba Mubad, they still want to kill Baba Mubad. If those of you tẹ́rí Baba Mohbad ẹjẹ́ sọ fún yín want to kill Baba Mubad, nù torí wọ́n ṣe ń fòrú ẹ̀yẹn tó ń ṣe ń ṣe ayé ẹ̀ wọ́n fẹ́ fi sísẹ̀mù fún pani. pé ṣé ìwọ ló because the blood now is actually what, what came Mohbad and that is why they said They should bury Mohbad. They should not give them police report and this and that and that. Those police nígbà yẹn torí kì í àwọn police lára wọ́n sì máa wà ní duty wọ́n sì máa wà níbi iṣẹ́ ńsìn ṣùgbọ́n kì í ṣe ọ̀gá IG tán nígbà yẹn ló wà ní power nígbà yẹn níwọ̀n IG lá ní sìn àwọn ọlọ́pàá station tí wọ́n lọ yẹn tí wọ́n sọ fún wọn pé wọn ò gbúdọ̀ wọn ò fún wọn ní police report wọ́n dẹ̀ sọ pé wọ́n ti fún Wùmí tí wọ́n kàn ń play bíi pé bóyá ẹ̀dìyẹ ló kú àbẹ́rùn let me tell you tí ewúrẹ́ bá kú àbí àwọn gbogbo skúrẹ́ àwọn ẹranko wọ̀nyẹn tán bá rí báyìí lójú títí wọ́n máa gbé àbí tí kankan bá ṣe wọ́n máa tọ́jú ẹ̀ ní ajá tó bá sick wọ́n lọ hospital they are just kì í ṣe pé wọn ò rí owó láti fi ṣe nǹkan kan but they are just telling us that anybody ẹ̀mí ìyẹn mi pé if we can treat animal like this that people are more pressured than the animals. Mohbad èèyàn ló kú o And a celebrity wọ́n dẹ̀ ti yọ àti ẹ̀ ẹ lọ béèrè dáadáa mo gbádùn kò ṣẹ́kẹ̀ mi sọ kankan fún yín tí n bá dúró pẹ́pẹ́pẹ́ lórí social media i see a lot of things nísìn wọ́n tún fojú bàbá Mohbad bolẹ̀ kí ni reason wọ́n dẹ̀ ń lọ kí wọ́n dẹ̀ ń lo power pé shut up shut up for what who can say to the system of London not to jail Okoromadu Akeremadu who can say to the to the governor, I mean London judiciary, not to jail Ekremadu. Who can say that to them? Who can say that to them? Do you think Ekremadu knows everybody? He know president all over the world also. They know him as well. And celebrity just because um, Davido is a celebrity it's not a even if he's a governor even if he's a daughter or son of anybody it doesn't mean he should not be investigated or not to speak that they accuse him he's been in that scene and he gave money to Father Mubad first to go and bury Mubad, And he's now being accused of paying for the the killing of Mohbad. And he's not saying anything. Of reason we see him going around all the baby people in the world. He's a singer. And he's going still doing his things. and see nobody's talking. He should speak to the camera. He should try to defend it. Or Nigeria should investigate it. What this information before these people start destroying your the system, destroying everywhere, paying money for people to go for rally saying, hey, say no to cyberbullying, say no to cyberbullying, say no to bullying, say no to bullying, because they want to become Muslims. So, you know why a lot of cyberbullying also is going to continue if you don't do this? Because when they talk, when they accuse somebody, a story came out and they said somebody or a reporter a case so, and they refuse to do something o, oh, and then later the person now brought it on social media. Pé wọ́n lè fi òun sílẹ̀. Wọ́n ní sababuli, sababuli sábàbúlì, sábàbúlì to still cover the police and still shut up people on the internet. The police will not do anything for them before oh, that. what they said. And meet too, it happened to me. And then they will tell you not to talk on the social media for people to know what exactly what you are going through. Uh-uh. That's terrorism. This issue, let me play it. torí bá mi worí kíní ìná mo fẹ́ mo gbé sórí platform tẹ́lẹ̀ mo tún yọ kúrò the ẹ̀mí tí wọn àwọn tó sọ pé Davido yọ ó ra ọkàn bóun ló ra ọkàn mm, Mohbad. wọ́n ní sábàbú ní sábàbú. torí nẹ́sì ẹ̀ ń bọ̀ wọ́n sọ pé kí ọlọ́run ní àwọn fẹ́ rìn lórí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn burúkú ló fẹ́ máa tẹ àwọn èèyàn wọ́n kàn píìkì àwọn kan wọ́n náà wọ́n fẹ́ tẹ mọ́lẹ̀ pa it's not good a lot of people people a lot of people die on motor accident if they need that uh, killing you know they they in fact in Canada here they did that uh, something for many people for free of charge in Canada here there was a man and a woman he came here and he has a kidney problem that one I even I know one of them because when you came to Canada you first of all go for medical test after the medical test um, all tests like that it to detect whatever sickness you have that you yourself don't know and I think this one this person know that he has a kidney problem and he came to Canada you know they help him he's a man they help him out the second one is a woman they help them Don't flag it. Why are you flagging? Okay? So that they, they have donor. A lot of people will even write for you when they are sick. Part of their body, their their kidney will be okay, but part of their body maybe the the sickness will still take their life. They will write. Some will even said, okay, if you die, you oh, they should do this. They should do this. They, they, they need what any part of the body that is still good They do write it like that voluntarily. So to save some people who are sick who need that part. But not for somebody to to take somebody for granted and just believe that when they need something here, you just pick this person and kill the person and then take whatever they need from them. They accused the video of this. I was expecting, I waited and waited, and I talked the other day. I was expecting for him to address the public that I gave the money to Mohbad just to bury to assist. I never take any kula and I never harvest any anything. Or the person because before when somebody accused the video that he was pregnant for the video, those girls they pa I mean they do prank. the video sued them oh, and quickly those one came out to apologize. This has been a week now going to two The video have not said anything. and they see systematically want to kill baba Mohbad there's nothing tí màá yẹn ṣe tán wọn fẹ́ kó wà láyé wọn condemn they are paying some people to condemn that man to go after him he train his child Oh, they say the child in kọ Hey, eh, he allow the child to go outside the world we have thousands of even ọmọ eli to tó jẹ́ pé àfojúrí sí eli eli spirit Jim ọmọ ẹ̀ wọ́n sì lọ club ọmọ eli lọ club because mi ò sọ pé ó ṣe mi ó máa preach ni tán bá gbọ́ ohun tí wọ́n ti gbọ́ nìyẹn tó bá sọ pọ́lọ́run kọ́lọ́run bá wọn gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́ nìyẹn èyí tí bá dẹ̀ bọ́ tó bá lọ club náà ìmí lè padà wá kò á mì pé wọ́n máa fi system máa máa pa wọ́n torí even Davido gan òun náà ò gbọ́ràn sí bàbá ẹ̀ lẹ́nu kò gbọ́ ó lóun ṣe nǹkan tó wù òun ni so òun ọ̀dẹ̀ pa bí ìsọ́pọ̀ òun ló pa anybody o ṣùgbọ́n kéèsì yẹn bí wọ́n ṣe gbé jáde yẹn tí wọ́n accuse ẹ̀ tí ò dẹ̀ sọ nǹkan kan sí i look at it i was mo sọ bẹ́ẹ̀ pé ah Davido look at what they said o mo rò bóyá ó máa jáde ó máa lọ sọ fún news kò ní sọ nǹkan kan sí and i notice pé ọjọ́ tèmi analyse báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ń gbógun tèmi àwọn celebration ń gbógun tèmi kí lè ṣe òní kan ni mo analyse mo analyse Wàsíù mo analyse even Naira Marley mo sọ́gun níjọ́ yẹn pé Naira Marley for bullying the boy but later àwa rí ibi tí ò ti bully ẹ̀ ṣé o ti yé bẹ́yẹn ìgbà tí wọ́n dẹ̀ fẹ́ ṣe náà kò sí nílé but ọjọ́ Monday ni wọ́n ní Mohbad kú ṣé wá gbọ́ ọjọ́ tí Mohbad kú yẹn <laughs> anyway ọjọ́ monday but tuesday ni wọ́n ló kú ẹ̀jẹ̀ pọ̀ nínú ilé tí ẹ̀jẹ̀ sòkì ilẹ̀ báyìí àbí ìyá Mohbad ò sọ mẹ́rin torí pé wọ́n ń threaten ayé ẹ̀ when you if all of you say the truth and everybody the government back the truth the people tó máa ń halẹ̀ máwọn èèyàn láti pa tí wọ́n bá sọ tòótọ́ yẹn they wọ́n máa dínkù but when these people are threatening you that we said we go to kill you. And the government or the police that supposed to protect, they also, eh, you know, and also the people want to say the truth. They won't love to say it because the man say, "Taba kuku." so the police, the government, the country will not protect them. Ẹjọ́, ọ̀rọ̀ tó ń sọ yẹn, àti confirm yẹn sí bóyá tòótọ́ ni. But I was a me, personally, and since that day, you see, I, po I posted a video on my platform. When I heard that, I delete him I delete his child ibi tó ti gbé ọmọ dání ìbátan ló bí ìbejì gan mo delete it. Me hate your ẹ mi dẹ hate òun náà because I don't want anybody to bá ti to tó shake ń ṣèkà fún yàn kó máa mi ì sọ pé but in tí mo ti rí báyìí ara ti ń fún mi sí Davido Davido mo mọ̀ pé ẹni tó bá ti sọ̀rọ̀ Davido wọ́n máa make sure pé wọ́n rẹ́dà nìyẹn useless the person will not have money to eat the person if be frustrated because they do that to like eh, eh, ọ̀rẹ́ ìyá ẹ̀ náà ó ti yé bẹ́ẹ̀ but this one I'm not the one that say it and when people say it and I say after them and I was expecting you to come out or to address the public so that you are not the one no you are not saying anything you are only going around going around looking for connection a lot of things just to shut up people's mouths. and the boy have something to do with you. a lot of people dey came out dey say eh, even eh, Mohbad eh, sister I mean Wumi sister say eh, nǹkan tó ni pé nígbà tó kúrò kó tó di pé lọ show yẹn ó lọ sí ọ̀dọ̀ Cubana Priest àti Davido wọ́n lọ sí club lẹ́kọ̀ọ́ nígbà tó wọ́n tún padà dé wọ́n tún padà síbẹ̀ kan tó wà lọlé wọ́n kàn déédéé lọlé suddenly wọ́n wá rí àyà ẹ̀ wọ́n yọ wọ́n yọ wọ́n ti wọ́n náà yọ nǹkan láti bà yẹn wọn jẹ́ kí òkú wọn jẹ bákan kìnnì kan ọ̀tọ̀dẹ̀ ni ẹni tó máa nọ́ máa ọ̀tọ̀dẹ̀ ni tó máa dárúkọ tí ò bá ń ṣe Davido torí nísìnyí wọ́n lè dárúkọ if anybody mention Davido name they have right to mention but I no mention Davido name but this person I'm going to play now they said they accused Davido that that day there was cooler pé cooler kan wọ́n gbé cooler jáde ní ọjọ́ yẹn nínú ilé yẹn wọ́n dẹ̀ rí ẹ̀jẹ̀ and gbogbo àti ìyá Mohbad òsínwín òsínwín olórí burúkú read my list ìyá Mohbad òsínwín olórí burúkú ni wọ́n máa ní nìyẹn á sọ̀rọ̀ wọ́n fẹ́ kẹ́mi máa yan wọ́n fẹ́ kí àwa àwa ọmọ ọlọ́run ká analyse yẹn pé ọmọ CAC lòun pásọ̀ lòun ó ṣò nínú ẹ̀ eh, by their fruit they shall know them ẹni tí mo bímọ fún gan tí ò sọ dáórì mi ó kú mo sì ń sọ̀rọ̀ láti gbà yẹn lórí ọ̀rọ̀ ẹ̀ a tún máa sọ tó bá tún ti di yẹn náà máa um, remember ẹ̀ ọmọ títí ẹ̀ kú àkọ́bí ẹ̀ àti àbíkẹ́yìn ẹ̀ Mohbad àkọ́bí woman yẹn ni àti àbíkẹ́yìn ẹ̀ torí kò sẹ́ni tó dáa tó nínú ilé wọn kòdògó tó ọmọ yẹn rẹ̀ ní kò sẹ́ẹ̀ tó máa tún ní ògùn ẹ̀ mí yọ ọlọ́run o mí ìdẹ̀sọ́ pé ọlọ́run ò lè fẹ́ níbọ̀dì lógo bọ́ọ̀tẹ́ mọ nǹkan tọ́lọ̀ bá tẹ̀ máa fún wọn lógo torí pé wọ́n ti ṣèkà wọ́n pọ̀wọ́pọ̀ láti pa ògo kẹ́ni tó pa àbúrò ẹ̀ níjọ́ náà lọ́hùn kò jẹ́yàn mọ́ so gbogbo wọn tó lọ́wọ́ sí wọn ò yàtọ̀ sí kẹ́ni tó jẹ́ pé àmì àrìnkiri àmì wèrè àmì òsínwín kì í ṣe rá ó máa bà wọn kò ń ṣe rá o ní ohun tí àwa yìí sunkún létà àmọmọ náà rí tí mo sick bí ẹni ọ̀tá mi máa kú àwọn tó ní gangan tó bá kú torí ọmọ ẹ ọ̀run rẹ ló máa lọ ó dàbí Ben tó wà ní labour nítorí nígbà tó ọjọ́ tó labour yídà kó kú ọ kó yè ní labouring àmì labour kan àmì ní labour labour room náà ìwọ wá jáde wàá máa sọ̀rọ̀ orí burúkú kan wàá máa bàbá tó dúró tì nígbà tó tó stage kan wọ́n ní Wùmí àti Baba wọ́n ní wọ́n close Wùmí capture bàbá ó capture everybody because he's an agent of the darkness he work with evil people wọ́n lo àwọn kéékèèké wọ́n máa ní kó máa protect wọn because he came from one family what is my business with that family we are talking about the family of God and the dignity and decency and we are sent here to this world to destroy the work of the devil Jesus Christ we are child of Jesus I mean follower of Jesus Christ a child of God Jesus was sent to this world to destroy the work of the devil so when you serving God you serving Jesus you follow Jesus you cannot accuse the devil you cannot destroy the work of the devil what are you doing So what I'm doing right now, I'm doing things that God sent me to do. So the eh, video was being accused, and the video have not defended. The video was this and that and that. None of them is talking. Are they bigger than Nigeria because they are what? Because your father is this, because your father bought Nigeria, is you the richest in Nigeria doesn't matter. Doesn't give you license to the, to do this that is not that is that that it doesn't mean you should you should slap the country because the country is not for one person it's for the whole country is for the whole citizen. Either you are poor, you are rich. In that country, so far you are for Nigeria, you are a Nigeria city. you have rights. They've been accusing them. Other people came out. They talk about those people. They believe that nobody, nobody can do anything to them. What are they doing? What are they, what just ask? What I mean, I want to ask you a question. Police, Nigeria police. Thank God the new IG, new IG, IG ò ig ò kí ń pé méjì torí mo gbọ́ táwọn kan sọ̀rọ̀ lánàá pé àkàìmọye àwọn ig lálàgbọ̀n ig igp kan ló máa ń wà aig lè pé méjì àwọn èèyàn yẹn wọ́n lè má mọ̀ tó mọ̀ kan tó sọ torí wọ́n ní wọ́n ń bá ig sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ tó wà lẹ́wọ̀n yẹn mo kàn wò wọ́n pé irọ́ ti pọ̀ jù ìyẹn kọ́ là ń sọ ń ṣùgbọ́n sìn torí táwọn bá fẹ́ sọ̀rọ̀ a máa mọ̀ a mọ̀ nǹkan tá ń sọ if I want to talk I know what I'm saying and I want nípa ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó wà nílé yẹn wọ́n gbọ́dọ̀ treat ẹ̀ ẹni tó pa mu tí ó bá jẹ́ pé tòótọ́ ni wọ́n yọ kí ni wọ́n yọ kí ni wọ́n ti harvest Mohbad nígbà tó kú fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ yẹn mi pé kò kú wọ́n kàn fún lábẹ́rẹ́ láti knock it out ni táná máa pa kọ́ndẹ̀ lásán lọ sí kàn fi ṣe tutù spiritually kàn tún yọ part rẹ̀ oh my god what a wicked world tá a bá ń sọ̀rọ̀ ní nàìjíríà wàá máa gbọ́ ẹnìkan ti sáré kú wọ́n ti yọ ojú ẹ̀ o eléyìí ti kú wọ́n ti sáré ṣe kiri kan wọ́n máa gé orí èèyàn kiri tá bá ní wọ́n ń jẹ wọ́n ní wọ́n máa jẹ yan o ó ń ba nàìjíríà jẹ́ ó ń drag nàìjíríà ẹ sá o dádì mi bàbá Ṣadé ọkọ Olúrẹ̀mí Tinubu bàbá olúwa ṣèyí fún wa bàbá nàìjíríà the first man number one nàìjíríà God is not the, the superior. I mean the superior. I mean oh God the overall of God but you number one daddy àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí wọ́n ń ta bá nàìjíríà yìí is ó ń dalẹ̀ ó ń dẹ̀ ti nàìjíríà ìtàgé kó dẹ̀ pé ẹ̀rọ fọ̀kẹ́ kan máa pé ṣì ń rùn kan máa sọ pé èèyàn wọ́n rí harvest ẹ̀jẹ̀ you know if if if if i mean tó bá happen ní àwọn mi ò sọ pé wọ́n ń cover sin i'm not saying they are not they don't normally cover sin and in abroad in any country i'm not saying that they don't cover some sin but at the end they still come out But in Nigeria, if it take long, they forget it, they bury it. But if you are not investigating, and even when we see things and we are not investigating we call our country dirty. And when they call our country dirty, every Nigeria is mean they are dirty, including our all our rulers. That's what they call it. But we want to bath right now because the next year God said he wants to. Wọ́n làwọn fair and lórí I want ìṣòro because all these news that are not good in society òkè ìṣòro ló jẹ́ níwájú orílẹ̀-èdè nàìjíríà òkè kíni òkè ìṣòro a ti ní new IGP a dẹ̀ expect ọ̀rọ̀ tó máa sọ yìí èmi o with due respect I want if the video is an innocent let him face camera or they investigate him all this thing allegation is too much and if they do that they wan say pé torí pé ó jẹ́ ọmọ ọmọ bàbá ọmọ bàbá olówó ṣé gbogbo bàbá ṣé bàbá olówó ló bá wo ṣé bàbá olówó ló wo Mohbad dàgbà bí bàbá olówó ṣe lówó tó ẹ má bínú sàdádì o ẹ mọ̀ pé mo celebrate ẹ̀yin wà lórí platform mi of recent náà mo sọ fún Davido pé kò gbúdọ̀ lu ẹ̀yin mo sọ mo ní kò gbúdọ̀ òun àtàwọn gúrùpù mo sọ fún lórí platform mi mo ní kò gbúdọ̀ lò yín o tó bá jẹ́ pé òun ló ń lò wọ́n bọ́n ṣe sọ mo sọ fún mo ní ìwò dádì ẹ̀yin mo ní tó bá lò mo ló máa fẹ́ kú mo sọ fún ẹjọ́ dádì ẹjọ́ mo bẹ̀ ni o if they can accuse the video of such thing and he's not talking ẹ má gbàgbé pé bàbá Davido ní school ó ti yé yín Davido can tarnish secretly tarnish the image of the the father the everybody in the family if he's not talking come out sọ̀rọ̀ they are blackmailing blackmailing this is not blackmailing the father of Mohbad said wọ́n bá Davido salantan àbí silantan wọ́n ṣàbá gbogbo dín Davido nìkan ni mo mọ̀ nínú gbogbo àwọn tó dàpọ̀ yẹn hmm? mi mọ̀ other people two thousand and kí ni mo rẹ̀ ti ń gbórin Davido yẹn náà ìgbà tó ti jáde yẹn náà tó ti kọ́ ni bàbá olówó ọmọ bàbá olówó ni mo ti bẹ̀rẹ̀ sí ń gbórin yẹn ẹ má dá mi dúró o wọ́n fẹ́ bà mí náwó mo dẹ̀ bá ń gbé síbí bàmá ní Davido my son Davido my boy Davido my boy mo máa ń bá ṣeré dáadáa mo dẹ̀ máa ń mo máa ń speak fún ìgbà tí wọ́n ń dojú ẹ̀ ní airport tó máa ń ṣe yamayama káàkiri tó máa bu tó máa gbé sí kiri mo gbèjà ẹ̀ lórí Facebook yìí àtún lè wá gbọ́ oríṣiríṣi nǹkan kó má dẹ̀ wá àdírẹ́sì ẹ̀ ká la máa fẹ́ pọ́nlé reason tí mo fi gbé wálẹ̀ nìyẹn gbogbo ẹni bọ̀ tí má dẹ̀ ti rí lẹ́gbẹ̀ẹ́ mi ì hẹ́ẹ̀tì ẹ̀ mi ì lẹ̀ jẹ́ lọ́sẹ̀ bá ṣé mo mi ì lè lówó tó mi ì lè lówó tó mi ì lè bèrè irú owó ẹ̀ mi ì lè lè lówó bàbá mi ò lè lówó tí bàbá ẹ̀ ní ìyẹn ti kọjá àwa ti kọjá ayé yẹn a lè ní oníkọ̀ọ̀kan tó ní tá a lè ní ṣó ti ẹyin ní ìpúrọ̀ èmi o mi ń sọ ọmọ mi mi ń sọ àwọn ọmọ mi bọ́tẹ́ mi ṣé bàbá tí mi ò ní nísìnyí mo fẹ́ sọ pé ó fẹ́ lówó tó fẹ́ bàbá bẹ́ẹ̀ contest complete no I can't but despite that the dignity and decency is here they accuse him so many times and he's looking and uh, before I continue I know some people dey always get upset because I open secret of people especially those who have offended me what they did to me kan ṣé ẹ̀yin lè gbà mí ẹ̀yin nǹkan tó ń ṣe fún mi ṣé ìwọ lè gbà mí irú ọ̀rọ̀ tí mo sọ lónìí nípa ṣé àgbẹ̀ pé mo tún forúkọ bó láṣìbọ̀ tí mo ti sọ́rí ẹni tí mo dẹ̀ ti ń sọ̀rọ̀ wọn ó pọ́sibù káwọn náà kan sọ pé Auto Bola ti sọ̀kan lọ́wọ́ dáadáa á ti mọ ẹni tó ń sọ ẹ mọ nǹkan tó ṣe fún mi ó ti yọ ìbọn sí mi rí báyìí face to face kí ni mo ṣe fún torí pé orí mi ò gbàbọ̀dẹ̀ ẹni tó kó credit card yẹn bó ṣe ń kó kiri nílé onílé níjọ́ yẹn lọ́hùn a lọ sí ṣọ́ọ̀ṣì kan mo fẹ́ sáré bẹ́ẹ̀ yín sí mo lè dárúkọ ẹ̀ I can mention his name what they did to me he has turned me there is nothing for me to cover a bad evil people I'm here to expose them if I expose them one day I will die if I don't expose them one day I will die but nobody should try and say they want to kill me by you No. If you try it, your generation will be ruined. No, I tell you, I promise you. I'm not ordinary because what I'm doing, I'm hungry, I'm doing it. I'm okay, I'm doing it. I don't feel okay, I do it. I'm not paid for it. I was ridiculed, I continue doing the truth. The, I mean, the real thing. And I continue to stand on the truth, nothing but the truth. This, the owner, the person I wanted to measure, I see my lips. And that's why next time, my story, you know what? He will teach you that you do good to people. You don't take people for granted. All right? If I take you for granted, come out and say it. But don't lie, you. Oh. But because if you lie against me, I will shake pay for you. I will curse you, Lunjebe. I will curse you from generation to generation. And I will ask the host of heaven to use vessel to die pesile àti ìrandíran ẹ̀tàn nílò tán for hundred four hundred years. same guy tó kó credit card sí ọ́fíìsì pastor kan tí pastor yóò mọ̀ the pastor has his business call center and he has people working for him one of Nigerian boy working with the guy working for the the pastor now they approach him yes someone approach him they are looking for place to put him. the guy has a place that is living He never dropped that exhibit, all those nonsense things, in his own house where he live. He drop it in pastor's, uh, pastor's office. Pastor don't know. Pastor's office is a company like you have a lot of room there, and there's a like a um, conference room also when they do call a lot of people and a lot of phone be there they'll be calling. You understand? the guy tí mo dárúkọ lẹ́ẹ̀kan Fẹ́mi wáyé tí máàtì mo ti dárúkọ Fẹ́mi tó ń ṣiṣẹ́ yẹn gangan tó jẹ́ ọmọ iṣẹ́ tó ń approach tó gbé kiri yẹn síbẹ̀ kí ló dé mi ní dárúkọ ẹni tó ní iṣẹ́ Yínká Bámgbóṣé ló lóun jẹ́bọ̀ kì í ṣe ọmọ Bámgbóṣé ọmọ ìgbìra ní bọ̀tán máa ń lórúkọ ṣe mọ́ pé ní Lagos Island gbà yẹn tí wọ́n bá travel people the first set of people to travel all those bank, Bámgbóṣé all those popular people you know in Oluwole they go and use the passport when they go there they send it back and then they will do they will give it back to the owner they will tell me that my mouth is too wide You do evil to me that's why I have to talk the mouth have been closed the destiny will be shut down if my father the father of my baby talk like this and they try to expose you because that time they just say just be patient just be ní just mama God will fight for you if God want to fight for you he will not close mouth mouth of people will not be closed if the people mouth is closed you are talking they are not talking or you complain they are not doing anything continue shouting God people who don't hear people talking, who are deaf and dumb to the things for the voice of God. I can talk when God is talking. Why would báwo ni ṣe máa You go to ìwọ gbọ́dọ̀ máa pariwo. Àwọn èèyàn gbogbo wa ni God will speak. At time when God is speaking, it's only for the people who are the spirit of God that will listen, that we hear the spirit of God that is speaking. Those who are deaf and dumb, the sinner, etí wọn di adití ni wọ́n sí ọ̀rọ̀ lọ́wọ́. Wọn ò lè gbóhùn Ọlọ́run. Àfi táwọn ọmọ akànfẹ́ fi àánú gbà wọ́n Yinka Dangote live in America. The reason why I get exposed is not all of them, it's not all the people that come across me that are exposed. But when you mean God saved me from many people. All these people, they kill people. For real, they have gone, they have many things because LA, this guy has wanted to shoot me before in South Africa. Why? Let me just tell you, basic truth. After when my my my late the father of my baby escaped that dead. okay let me be putting i don't want to mention my daughter name with it kí n sọ pé late husband gan kí n máa pè ní late husband ṣé ti yé yín mẹ́rin either ó ṣe wọ́n san dáwọ́rì wọn san dáwọ́rì ó ti yé mẹ́rin because owó transaction tó wọ ọwọ́ ẹ̀ sí ọwọ́ àwọn family mi kọ̀ọ̀kan ó ju owó dáwọ́rì lọ so ó ti yé yín let me put it that way to honor i don't want to be mention my daughter all the time for you to know now he was working with that person as an accountant oní oní bookkeeping to ń book account yẹn tó ń ṣiṣẹ́ pẹ̀lú company remi remi kìnnìkan kìnnìkan international ní south africa that's the tó tó ọkọ ṣiṣẹ́ nìyẹn èmi nígbà tó ń ṣe ń bẹ̀ yẹn after some time èmi ríṣẹ́ ní jumi kitchen mo Jimmy kitchen the lady working the embassy in consulate eh, ní embassy Nigeria I mean um, we need the lady the husband is part of the our uh, consulars you know so mo ti sọ bí sìnìyàn ṣe rí lẹ́ẹ̀kan bó ṣe rí gangan mo sọ yẹn mo ní tó bá jẹ́ pé wọ́n máa wá bọ̀ ilé yẹn nínú ọ́fíìsì yẹn ṣé bọ́ọ̀ yẹn máa sọ pé òun lòun ní gbogbo òun lòun kó estimate sínú ọ́fíìsì ẹ̀ ṣé bọ́ọ̀ yẹn máa sọ pé òun lòun kó estimate síbẹ̀ the boy will never if police should trace anything to that office the boy will never confess he will never tell anybody that is the one that that, that kept those things there but the owner of the office the company the person legitimate business lẹ́ni yẹn ṣe o mi lè sọ any other thing nípa wọn o torí tí ó bá ń ṣe kúrúkù business gan tí máa yẹn bá ń ṣe kúrúkù business ó mọ̀ máa rí sálárì sọ déédéé pàṣọrẹ́ mi máa ń sọ sálárì kélékèlé ní àdẹ̀mọ̀ ṣó ti yẹ so because you have a lot of staff gba me business lè wá like people will come they will do business with them but at times they will not be business so they will be paying the, the salary late and at times they will pay three times at times gan pastor remi that's how i got to know pastor remi he will come to my house that we have not paid for rent, he will come to speak with Amanda, the owner of our who sublet to us. You understand me that time that òun ni òun ni Baba, ọmọ mi bá ṣe pé kò dẹ̀ tí ì sanwó pé kò jọ bí no the first day he came to my house so I know Pastor Remi you understand me with the wife the sin of Pastor Remi yẹn ó lọ ọ̀rọ̀ in tó jẹ chicken lọ ra nǹkan pẹ̀lú kinní kó máa ṣoore tí ẹ máa máa bèlí pẹ̀ ti rí oore kan torí ẹ be careful anyway mi need that of anybody ìgbà ìyẹn ó kúrò ní ọ́fíìsì yẹn ó ti yẹ yín nígbà tí trouble yẹn fẹ́mi ó tì í sí problem problem ó ṣẹlẹ̀ bọ́tí problem yìí ò bá ṣẹlẹ̀ lónìí ẹ mọ̀ pé a lè má rí ọ̀rọ̀ sọ nípa àwọn èèyàn náà so torí ẹ̀ tí ẹlòmíì ò bá ṣọ́ra gbogbo àwọn èèyàn míì tí mo wá padà rí tí mo padà rí tó dàbí mo máa rí orí wọn déédéé tẹ́lẹ̀ bọ̀ mo máa rí wọn déédéé gbà tó yá tí mi ti mọ̀ pé bóyá wọ́n lè rí èmi náà ẹ tọ́ sàn àwọn ènìyàn yẹn ìwọ́ wí ọ̀dẹ̀ ọ̀dá they were so one story ọ̀dẹ̀ ọ̀dá get close to èyí tó bá ṣe dáadáa tó bá jẹ́ pé mo láì tí mo ti máa ń gbọ́ dáadáa ń pa wọn tó dẹ̀ ń ṣe dáadáa i will say it èyí tí bá rí tí ò bá dáa náà máa sọ ṣé mo sọ pé pásọ rẹ́mi ó jalè ń sìn àbí mo sọ pé yàtọ̀ sí pé wọ́n rówó san déédéé fún wa ṣé wọ́n dẹ̀ jalè pàtí mi ìrówó ilé ìsan déédéé ń sìn ṣé wọ́n kọ́ pé mo jalè so ìgbà tó da ni mi ò rí nǹkan burúkú lọ́wọ́ wọn aṣọ rẹ mi yẹn mi ì rí ẹni tí ń ba rè lọ́wọ́ ẹ̀ so tí ń bá rè máa sọ lónìí so tó bá ṣe dáadáa wàá rè náà bí ọkùnrin yẹn ṣe yọ̀bọ nígbà yẹn tí ó ń dẹ̀ máa nílà tí ń bá tú àṣírí ẹ̀ tí ń bá rí mo sọ báyìí òun náà ó máa ti gbọ́ a ti máa gbọ́ ní South Africa náà pé Auto Bola sọ̀rọ̀ ó lè ní wéré ní ẹ̀ nìkan kìnìún kan bọ̀ tó wọ́n mọ̀ pé ní ìpúrọ̀ gbogbo wọn. ó wá di ní ọjọ́ náà ṣọ́ọ̀ṣì bí tá a lọ àwọn àánú òjò àǹkó tí wọ́n máa sọ pé respect your senior respect senior mi kan kì í ṣe ọmọ kékeré bí ṣe wà mo dẹ̀ máa respect senior mi I respect people even those who are not senior I give respect to everybody okay and I'm humble when the case of that pastor the other pastor tó fẹ́ bóyá ó fẹ́ ṣe ritual ni bóyá ó fẹ́ lò wá fún kinní tí ọlọ́run òjò jẹ́ ìyẹn àwọn pastor tó àti dárúkọ máa mi ìfẹ́ dárúkọ ẹ̀ ń sìn kó má dà pé wọ́n drag ẹ̀ and i'm not dragging them but anytime tó bá ti kun story láti ṣẹ̀sámùbà a máa sọ. now a kúrò ní church ibi tí ìgbà tí wàhálà wà ní church yẹn tí rántí àti gbogbo wọn àánú òjò tó ń ṣe problem oríṣiríṣi oríṣiríṣi they report me to police disturb me <laughs> i don't do anything for them o wọn máa ṣe tán lónìí wọn máa ṣe pé she open mouth she talk about it you do good, good to me i praise you and i praise God over your life you do bad i expose you so i say it and i notice that it's not once it's not twice you continue believe that you can do evil ọlọ́run kàn jẹ́ kẹ́ ẹ kọjú ìjà tèmi bẹ́ẹ̀ náà láti lè expose yín that's it. we joined the church they started a, there was a church called um, mountain of kinina ní òmò bóyá ti ṣe ìyẹn orúkọ ẹ̀ ń sìn ọ́ john ló ní ṣọ́ọ̀ṣì yẹn gbọ́n bá ń gbé ṣe yín ká. we rented a place you know when you rent three bedroom that time in South Africa house then you be looking for people to rent it for you to to share with you So we put a, I mean, to let. He has a fiancée then, the South African girl that he wanted to marry. They say they are looking for place she's going to live. So they want to come and rent our cottage. That's the back. The back has a room like that. So get into our house, uh, the John, John is his name. He said, ah, Nigeria you ni mímú níbẹ̀ èmi ló bá ń lé fọ́ọ̀sì tó máa délé kò rí bàbá ọmọ mi ó ní à ní táwọn ilé yẹn ní táwọn ṣé àmọ́ pé ilé àkọ́kọ́ àti kúrò bẹ́ẹ̀ níbi kìíní bọ̀ tìgbà tó wá yàtọ̀ lọ kó lọ sí táwọn sí West Valley we live in West Valley so gbà tá a kó lọ sí West Valley yẹn àwa rent ilé àwa wọn yẹn ti bọ̀ wà mẹ́rin so bá a ṣe mọ Pastor John nìyẹn Pastor John came to me the choice of people that always give us problem also me ma kan walk into your life you don call them anyway it's for the ministry to be full kò ń ṣe pé mo ní bad luck good luck ni mo gbé. and the man said ah we want to start a church o ẹ ẹ lọ ṣọ́ọ̀ṣì níṣẹ́ mi pé anybody in abroad say hey you don't go to church i say ah we are going to be praying at home for now because we are facing a lot of trouble from that CAC problem today and tomorrow. A lot of just pastor under name, we don't know what we do, but we are facing with them. Now decide, okay, let's be praying at home. I don't know that time that is even the CAC, uh, eh, that I know Joe and some other cohort that is doing that too. So yeah, àwọn ṣe fẹ́ bẹ̀rẹ̀ ní a máa jọ bẹ̀rẹ̀ ní pé kò sí problem pé bó ń ṣe ń ṣe gbogbo Nàìjíríà pásọ ṣe ń ṣe nìyẹn nísìnyí pé tá a bá bẹ̀rẹ̀ you know we find out kìnìkan kìnìkan we started the church pastor john ẹ̀gbọ́n bangoṣe dàtí ẹ̀gbọ́n yínká i mean àbúrò yínká àti ọmọ cote d'ivoire kan báyìí the cote d'ivoire the wife is working with NMFA NMFA the man is a, an engineer man yẹn ti kú náà So there was no money, there was no side that time. But the place that Cote d'Ivoire people are living, the Cote d'Ivoire, the woman and the husband that are living, that, that is working with NFA, they have a big house. It's a duplex. So their sitting room is fantastic. We started in their sitting room. we started in that man's sitting room. It's part of it and ọjọ́ tá a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo wa jọ lọ. so little time my the father of my baby was done salary bẹ̀rẹ̀ náà ṣe mọ̀ pé anybody tó bá kọ̀ ní company bíi pé ní ọ̀fà náà ni you can have money today in South Africa tomorrow six months you don't have money you understand me because <laughs> so one day the pastor was like eh, tọ́mà ti wá sí ṣọ́ọ̀ṣì tá a bá ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn pé òun ní ẹ̀gbọ́n tó jẹ́ pé máa máa help wa ṣé ti and this ẹ̀gbọ́n yìí èmi ò mọ̀ wípé the same ẹ̀gbọ́n yẹn náà òun ló kó ike fún Fẹ́mi àdúrà gbèmí àbádúrà lérè kó máa kó sí inú ọ́fíìsì pásọ rẹ́mi pásítọ̀ Rẹ́mi iṣẹ́ kí n sọ fún yín pásítọ̀ tó máa ń ṣe theology tó wà tó máa ń tíṣì gan tó wà nìbàdàn yẹn ọmọọṣẹ́ wọn ni tó bá jẹ́ pé wọ́n ṣe nǹkan burúkú lónìí a máa kú kí ẹsọ́ náà nìyẹn bá ṣe sọ̀rọ̀ CAC níṣẹ́ gbogbo CAC o àwọn tó ṣẹ̀mí bá ṣe sọ̀rọ̀ tó máa ṣe burúkú bá ṣe máa sọ nìyẹn a lot of prayer náà ti pray lábẹ́ lẹ̀ ẹni bá ti gbàdúrà sí mi lórí tó jàdúrà burúkú báyìí ọlọ́run akọ̀ọ̀kọ̀ bó ṣe kọ sọ́ọ̀lù rẹ̀ a God no respect of anybody ní tó bá dàdà bí tó yẹ pé irọ́ ni mo pa ní nǹkan tó bá ti sọ wọ́n bá jẹ́ tòótọ́. anyway we continue. a ti jẹ́ mẹ́mbà ṣọ́ọ̀ṣì ó bá gbé wa lọ níjọ́ yẹn ó bá lòun fẹ́ lọ rí ẹ̀gbọ́n òun pé ẹ̀gbọ́n òun wà òkè ó fẹ́ fi ilé ẹ̀gbọ́n ẹ̀ náà boast fún wa ṣé ti yẹ yín ilé ẹ̀gbọ́n ẹ̀ wà òkè bí duplex lẹ̀gbọ́n náà ń gbé ó wá dàbí irú ilé tí ọmọkódègbà yẹn ní tàfi ń ṣe ṣọ́ọ̀ṣì ṣó ti yẹ yín ṣáàbọ̀ lọ sí program ó ti wá di ó fẹ́ gbalé lọ́dọ̀ wa ni eventually kò gbalé yẹn mọ́ o eventually kò gba ilé mọ́ o ìyẹn John ṣọ́ọ̀ṣì John ń sìn in South Africa your phone will ring ó máa ti jàǹdásìk o. ibi tí yín ká bá ń gbóṣe bó ṣe ń tó fà tó fi yìnbọn tó fẹ́ yìnbọn mo sọ yìí o ẹ bá flag ẹ ẹ bá lẹ́ẹ̀mí interest màá sọ tán ẹ má padà wò later. a wá dìde ó wá gbé wàwó lóní mọ́tò àti ní mọ́tò wọn a wá lọ sílé ó wá gbé wa lọ sílé sí Ramberg Ramberg ní uso ṣe Windsor Windsor mo ti ń gbàgbé Windsor ní Ramberg ibẹ̀ ní yínká bí ń gbà yẹn Windsor ó wá gbé wa lọ sí Windsor àwa débẹ̀ ṣe mọ̀ pé ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ dé náà tó o ti ṣe o ti gain ground àwọn ò nǹkan kan first time tá a máa rí nìyẹn mi ìmọ̀ pé meanwhile story ẹ̀ la gbọ́ ní ni bàbá ọmọ mi gbọ́ ní ibi bẹ̀ yẹn tó ti kó bá bàbá ọmọ mi gbọ́ ti lọ ra chicken wá ṣó ti yé this time around inú ilé la jókòó sí bóyá plan work ni o bóyá wọ́n mọ̀ mọ̀ wá ni o bóyá ní ìṣáàtì ẹ̀ mò ń ṣàwàṣà bó ṣe gbéra sí mọ́tò bá ṣe lọ sí Windsor nìyẹn má tó tẹ̀ débẹ̀ wá ní wọ́n máa ra nǹkan normally tó bá ti kọ́kọ́ rí ẹ wọ́n máa ra oúnjẹ fún ẹ they know that people always lack of food they use food to trick you ọjọ́ yẹn ọlọ́run lè máa gbọ́ kòrò oúnjẹ fún wa ó sọ ó ló ní nǹkan kan bóyá ó pè é bóyá ó ní problem torí àwọn eh, ọlọ́pàá South Africa tó gbóná yẹn tó máa ń dàbí ẹbẹ̀ yẹn wọ́n wá bọ́ sílé ẹ̀ bíi four days before the time àwo mọ̀ àwo mọ̀ o wọn ò rí nǹkankan bọ̀ tí gbogbo nǹkan tóun máa ń kó kìsí tó máa ń kó ẹ̀ wọ́n níbìrin kó wọ́n rí nǹkankan púpọ̀ bọ̀ tí wọ́n ì máa rí lọ́wọ́ ẹ̀ náà àwọn òǹdẹ̀ mọ àmẹ́ni tó ń gbé wa lọ báyìí o àrírí o ṣọ́ọ̀ṣì la lọ o inú ilé dà lára jókòó sí o tó ti yé yín ó pe kínní ó ní kán jáde pé a máa ń jókòó sílé jù a máa kan kan lọ sọ máa mo ṣàrí pé ó wà lókè kò jáde wá ìyàwó ẹ̀ náà kàn kí wa gbà tó máa jáde ó kàn kí wa ó kàn ṣe bákan ó kàn tó padà síbẹ̀ náà akàn kí wọ́n ṣe mọ̀ pé àwọn òmòrú iṣẹ́ tí wọ́n ń ṣe akàn rí pé ẹni tó lọ́n gbà fún akàn kí wọ́n bí èèyàn pàtàkì ẹ ti understand ìyẹn yín ká bá ń gbé ṣe àbúrò ẹ̀rẹ̀ ló gbé wa wá tó lóun pásítọ̀ inú ilé wa dẹ̀ ni ó ti wá bá wa tó lóun fẹ́ rẹ́ǹtì eventually kò rẹ́ǹtì ilé mọ́ bó ṣe kò rẹ́ǹtì ilé yẹn mọ́ bó ṣe di bó ṣe la fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ́ni àjọjọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì tó bẹ̀rẹ̀ yẹn ni nínú ilé ẹni tó ń bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn ẹni yẹn kú kò pẹ́ mọ́ ṣe rí pé ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀ sí ń gbèrò báyìí ní tó pa ọkùnrin yẹn àmọ́ gbogbo ṣọ́ọ̀ṣì dàrú ni wọ́n ṣàhóòdù ó wá di títí wọn ṣó ti yẹ yín. ní ọjọ́ yẹn ń gbàtà débẹ̀ kọ́dà omi báyìí àmú nínú ilé àmú torí àwọn ò mọ̀ pé àráṣẹ́ ẹ̀sán pa nínú ilé mẹ́ àrá tí mo mí pé àwọn ọlọ́pàá bóyá wọn ní wọ́n wáṣẹ́ bọ́ọ̀sì ilé ẹ̀ àbúrò ẹ̀ ò sọ fún wa o ṣe ń gbọ́ àbúrò ẹ̀ kò sọ fún wa pé nǹkan kan ṣe kiri kan ẹ ti ṣe yín bẹ́ẹ̀ bọ̀ létà ó wá ń sọ pé nǹkan kan ló ṣẹlẹ̀ sí wọn tí wọn fi lówó lọ́wọ́ tí wọn fi lè ní nǹkan kan fún wa tí wọn fi lè ní oúnjẹ fún wa tí wọn fi sóúnjẹ nílé kankan bẹ́ẹ̀ yẹn kìnìún kan ṣá no problem ọmọ mi ti ẹ̀yìn àti ọmọ mi yàn wọ́n green ní ọjọ́ ọmọ mi sì kéré my baby like two years three years gbà yẹn ṣé tí ó ṣe ti pé three years ṣá. Yeah? ó dàbí two years plus two years this is my baby girl. <sighs> aṣáàjókòó wọn lọ sókè nígbà tán dẹ̀ ṣe tán àwájókòó sàlẹ̀ aṣáàwò aṣáàṣìbà là ń kùn ṣáwọn èèyàn náà ló wà nílùú báyìí kí ni wọ́n ń ṣe nínú ìpínlẹ̀ kan lọ́wọ́ àṣà nífàá náà kọ́ kìnìún kan wọn jẹ́mọ̀ ṣáà máa kù wà tó dẹ̀ ìyá tó wà tàbúrò ẹ̀ ṣe tán lókè wa ní ká máa lọ ìyẹn ìjọ́nù bí iṣẹ́ gbẹ́ lọ́jọ́ orí àwọn tó mọ̀ mí Nàìjíríà mọ̀ pé mo ti bẹ̀rẹ̀ ministry before òun náà yes ó mọ̀ náà pé mo ti mọ̀ bọ́ tí ẹ mọ̀ nǹkan àwọn tó bá pàdé original pastor àwọn gangan ni God send tó bá pàdé àwọn fake àwọn gangan ni ìjà kòkò tó bá sọ pé rescue against flesh and blood àwọn gangan ni principality wọ́n burú gan o tó bá pàdé ivu wọn. àwa jáde àwa náà àwa dé ibì kan òun náà wá yọ credit ẹ̀ jáde ó yọ káàdì kan jáde ó ní bóyá ká ra KFC kò sówó mẹ́ owó wà jáde mẹ́ àṣà àlọ́lé wá ṣà promise wa kò sí problem ó dẹ̀ kójú tì í ẹ̀sán ní sáà pé wọ́n gbé àbúrò ẹ̀ bóyá kò sọ pé òun gbé yàn bọ̀ àwọn kọ́pù kan ojú tì í ó wá ní ẹ òun máa fún ẹ̀gbọ́n àbúrò òun ní ẹ̀gbọ́n òun ní nọ́mbà wa pé lóun máa pè wá pé ká má bínú pé kankan ló ṣẹlẹ̀ kankan bẹ́ẹ̀ yẹn àwọn ọlọ́pàá wá sílẹ̀ àmọ́ ní ọlọ́pàá wá sílẹ̀ àwọn ò tètè já sí meanwhile ẹni tí wọ́n ló wọ́n ti dárúkọ ẹ̀ pé ẹnìkan jẹ́ Yínká Báńgójé tí Fẹ́mi ti sọ tó kó ẹ́síbìtì sọ́fíìsì and bọ̀dá i mean pásọ lágbájá tá a sọ yẹn àwọn ò tí ì gẹ̀ tá tí ì gẹ̀ because èmi ọmọ pé mi ò ṣiṣẹ́ lọ́fíìsì yẹn bó ṣe di ní ọjọ́ kan ó ṣe ní so ẹ̀gbọ́n òun ní olóhùn ti fún ẹ̀gbọ́n òun ní àdúrà nọ́mbà wa yẹn pásítọ̀ yẹn o Pastor John ó lóun ti fẹ́ gbọ́n ní nọ́mbà wa pé so o máa pè wá meanwhile fóònù kan la ní tí àwa méjèèjì bá wà papọ̀ ni wọ́n lè bá àwa méjèèjì sọ̀rọ̀ so fóònù yẹn tí bàbá Bukola bá ti lọ bí ṣé ó máa filẹ̀ á pè láti ọ́fíìsì pẹ̀lú láìla àbí ọ̀dà àgbà nọ́mbà ìlú máa fi pè wá just to communicate nígbà yẹn kó má pè wá mú torí kọ́ máa make tea for me wọ́n bá pè níjọ́ yẹn ó wá hápùn pé ọwọ́ mi ló wà ṣé ti yẹn ìta ìjọba ti pe fóònù yẹn ọwọ́ mi ni èmi ni máa gbé kọ́ọ̀lù torí bàbá ọmọ mi lè ti lọ bíṣẹ́ ṣé ti yẹn mẹ́rin àbúgbà mi kò ti jáde èmi á wà ní máa wà pẹ̀lú fóònù yẹn wọ́n wá pè wọ́n wá pè wá jẹ́ bíi sísìn báyìí ni bí ọjọ́ ah, kábíyèsí elédùn rẹ̀ ó jẹ́ bí ọjọ́ òní báyìí bí ọjọ́ báyìí ṣé bíi twenty eight or thirty bí ọdún báyìí bó ṣe pè wá ló wá ní ó ṣe ẹ̀gbọ́n àbúrò ìyá màmá sọ fún ẹ pé wọ́n máa ní pé kó a má wọrí pé òun á fún wa ní nǹkan o pé òun máa fún wa ní oúnjẹ mọ́ àníyàn ó ní ẹ̀gbọ́n ń béèrè pé kí la need ah, mo ní èmi wá béèrè mo ní cornflakes ní oúnjẹ ọmọ mi ni mo need I don't ask for myself mo ní my baby's food ṣe mo ń gbà my baby food is just cereal like cornflakes like milk rice crisps that what my baby eats you know on money that's what I want ó ní okay ó máa ó máa kó wá ó máa kó wá fún wa èmi ò mọ nǹkan tó ń ṣe ẹ ti understand wọ́n kàn pè mí níjọ́ náà ni wọ́n bá ní madam mo ní yes sir inú mi ti ẹ̀ dùn wọ́n níṣẹ́ mo wà nílé mo níbẹ̀ ni wọ́n làwọn ń bọ̀ ń sìn ah inú mi dùn ṣé ọmọ pọ́n dẹ̀ ti pè tẹ́lẹ̀ níbi ọ̀dì twenty four pé àwọn máa fún wa ní oúnjẹ ọmọ ọ̀pọ̀ àwọn máa bá ọmọ mi kó oúnjẹ wá wọ́n bá gbé mi sí wọ́n gbé BMW arúgbó kan báyìí wá wọ́n ṣáà ní kí n wọlé sí ẹ̀yìn ọjọ́ yẹn bàbá Bukola wà nílé so wọ́n wá ní kí èmi tẹ̀lé wọn a lè jọjọ lọ àtọmọ wọ́n wá ní ká lọ wọ́n ní kí wá lọ ra káwọn lọ ra cornflakes fún mi àwọn food yẹn hmm. that food that oúnjẹ tọmọ mi nídìí yẹn inú mi dùn because I believe that ah on the thirty on no on the first wọn ò ráyè wá wọn promise ní Christmas gbogbo ẹ̀ wọn ò ráyè wá ó ti pẹ́ tí ti ń plan on the first fún mi gbogbo àwọn tó ṣèkà fún mi yẹn máa gbọ́ o on the first ni wọ́n ṣe kinní yẹn bó ṣe di on the first bó ṣe pè ní on the January first bí màní ṣe pè ní tán pè ní ká a dẹ̀ gbé kọ́ọ̀lù ó wá ní òun bọ̀ ń sìn kí wá lọ ra òun fẹ́ lọ ra oúnjẹ ẹ ọmọ mi fún mi inú mi dẹ̀ dùn ṣe mọ̀ pé ẹ̀gbọ́n pásítọ̀ wa ló jẹ́ ó ti yẹ yín bẹ́ẹ̀ wọ́n bá dé pẹ̀lú máyẹn níjọ́ náà lọ míì mẹ́ni tó wà wájú mọ́tò wọ́n ṣàgbé nìkan wá nàìjíríà náà ni mo dẹ̀ wọlé sí mọ́tò mi ṣàjókòó mo mú fóònù pẹ̀gẹ́lẹ́mẹ́sì tí mò ń lò náà mo ṣàmù dání mi ẹ mọ̀ pé tó bá wà á máa wò pé tó bá wà pẹ̀lú àwọn olówó agbójú sẹ́gbẹ̀ẹ́ ṣá wà á fẹ́ calm down ò ní fẹ́ kọjá yẹn. abádémọ̀ yẹn ṣé Kempton Park níbẹ̀ ń jẹ́ mọ̀ yẹn mọ̀ wò nínú wọ́n ṣàgbé mọ̀ kan torí èmi ò mọ̀ níwẹ̀ la bá débẹ̀ ló bá park ló bá fún mi ní ṣé mò ń gbà mí ò ní mọ òfin ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀ ló bá ní kí n lọ ra ló bá fún mi ní card àṣẹ wọn kàn fẹ́ take advantage of me ni because i'm a novice i'm an níjọ yẹn as i'm an idiot torí ẹ i'm telling you that whatever don't if anybody telling you don't tell anybody o oh, something at times don't don't accept o wọn bá rán ẹ kó má bàbá rẹ níbi tó fẹ́. ó bá fún mi ní káàdì yẹn ó ní kí n lọ ra ó ní kí n tó ra oúnjẹ ọmọ mi ó ní kí n ra i i mean n ninety n ninety five n ninety five phone nokia báyìí ó ní kí n ra n ninety five phone ó jókòó sínú mọ́tò but normally tó bá jẹ́ pé mi ò ṣe novice normally ó yẹ kí n mọ̀ wípé so right but tẹ́nìkan náà bá rán ẹ níṣẹ́ pé kó lọ máa ra nǹkan wá wàá máa believe pé bóyá ó ti love ẹ fake love ṣé ti yé ó ní kí n ra oúnjẹ ọmọ mi tí má ti like ó ní kí n ra kí n ra oúnjẹ tó bá ti wù mí to go who made me bí n ṣe wọnú ṣọ́ọ̀bù báyìí cornflakes oúnjẹ ọmọ mi ni mo mú wá tún mú plate because plate ó fi ń jẹun àti bottle tó máa ń lò ó ti fẹ́ mọ́ á mú sí food yẹn nìkan milk àti cornflakes mo kàn mú méjì méjì àti rice crisps àti milk ńlá ni mo mú níjọ yìí mo dẹ̀ lọ mú ó ní tí n bá ti wọlé ó ní tí n bá ti wọlé ó níbi sáìtì fóònù ó ní kí n lọ kí n bèrè n95 ìmàrí n95 kí n mu èmi ọ̀dẹ̀ n bá dẹ̀ mú n95 náà mo béèrè lọ́wọ́ wọn má lọ mú n95 wá mo dẹ̀ kó gbogbo oúnjẹ yẹn sí ilẹ̀ yẹn bí ṣe kó sílẹ̀ àwọn èèyàn wá wọ́n ṣe mo wá fún wọn ní káàdì yẹn wọ́n wá ní kí ni kóòdù ẹ̀ ìgbà tí òun ṣe káàdì mi wọ́n wò mí ní kóòdù torí ìgbà náà tí mo ń tí mo tí mo ń lọ ẹ ti understand ó ní tí bá ti ṣe náà màá kàn swap káàdì yẹn èmi rò bóyá ti tiẹ̀ nítorí pé wọn kọ orúkọ sẹ́tì ọ̀nìtàn mẹ́rin I don't know anything. ìgbà tí wọ́n wá fẹ́ tó ń sọ àbọ̀ wọn ní kí wọ́n wá fi sí wọn ní kí n fi pin sí ṣe mọ̀ pé nísìnyí ẹ mọ̀ pé máa fi pin like irú fóònù irú káàdì ńsìn mo kàn fẹ́ fi wọ̀nyí ẹ mọ̀ pé tẹ bá fi sí sìn wá tẹ pin nọ́mbà yàbí wọ́n bá fi tọ́ wọn ní kí n tẹ pin nọ́mbà wọ́n ní mi ìmọ̀ pin nọ́mbà ń bá pè é meanwhile ṣé mo ní fóònù lọ mo ní mo ní fóònù n bá pè wọ́n wọ́n ní kí ni pin number wọ́n kàn ṣe kíní kan kìíní wọ́n ní wọ́n mi kàn rí pé wọ́n gbé kọ́ọ̀lù mo tún pè wọ́n wọ́n ò gbé kọ́ọ̀lù mo tún pè wọ́n wọ́n ò gbé kọ́ọ̀lù wọ́n wá ní kí n sọ fún kó wá mo ní kò gbé kọ́ọ̀lù mo ní kó jẹ́ kí n lọ bá mo dẹ̀ fẹ́ lọ bá náà nítorí mi novice ni mí mo fẹ́ lọ bá pé wọ́n wà torí wọ́n pààkì sí páàkì báyìí kò jìnnà iná páàkì sílẹ̀ nà báyìí mi ní ẹ jẹ́ lọ bá wọn kí n lọ gba pínì wá wọ́n ní kí n pè kó wọlé wá n bá pè ni ò bá gbé kọ́ n bá dúró sí ẹ̀ mo ní I'm calling it's not picking ọkàn mi balẹ̀ mi jẹ́ ìṣẹ́mọ̀ wọ́n mọ̀ pé wọ́n ti máa rí di kọ́ńtẹ́ǹtì èèyàn tó bá yẹ pé o ṣe burúkú ẹ̀sìn oníṣàn lẹ́ẹ̀kan náà mo kàn rí supervisor wọn tó ń bọ̀ ni bí ìwà supervisor yẹn àti gbélé ẹ̀rí ní West Valley àti fún ní credentials màbá ọmọ mi kan ti fún ní credentials pé òun wá iṣẹ́ sí ṣé Costco níbo nílé iṣẹ́ yẹn gbà yẹn àbí Costco ni àbí Macro àbí kirikan kirikan mi ìrántí ilé iṣẹ́ yẹn mọ́ àwọn store lálá yẹn ni lẹ́ni ẹ bá ń bọ̀ ló bá ní ó dáa kéèyàn máa ṣe dáadáa ni má yẹn bá rí ni má rí lèmi bá kí how are you sir òun ló tẹ̀ kó bá kí lóní how are you how is your kìnnìkan kìnnìkan ṣe oh, mọ̀ pé supervisor yẹn overall wọn was our landlord before and I don't know. you understand me bí yẹn ṣe rí mi tí mo á kí bí mo ṣe kí báyìí lóní what do you come to do here mo ní mo wá ra pé a fẹ́ ra cornflakes àti oúnjẹ pé wọ́n dẹ̀ mi pé my brother is outside bóyá ó ti ẹ̀rù bóyá bàbá ọmọ mi ni ó bá sọ pé à bí mo ṣe kí ẹni yẹn wọ́n bí wọ́n ṣe rí pé mo mọ supervisor wọn yẹn bó ṣe ní kí n lọ nìyẹn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn definitely me i'm not a bad person ṣé mo pé mi kò tí ì mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ nígbà tí mo máa dé ta mi ì bá rí wọn. n bá pè wọ́n àṣà àwọn tí ń ṣọ́ mi pé mo jáde tí n bá jáde tó wáyé pé mo kẹ́rù jáde wọ́n wá bá mi wọ́n wọ́n rí pé mo jáde mo wá sọ pé ẹ̀yin da wọ́n wá ní ẹrù tí mo lọ ràdà mo wá ní wọ́n ń bèrè pin wọ́n ní kí n máa bọ̀ kí n máa bọ̀ kí n máa bọ̀ kí n máa bọ̀ mo ní máa bọ̀ báwo wọ́n ń bèrè pin kan lọ wọ́n ní kí n kúrò ń bẹ̀yẹ kí máa bọ̀ pé wọ́n wọ̀ ní opposite èmi jẹ̀rù bóyá kí n wá sí opposite kan fún mi padà bí mo ṣe débẹ̀ bí pé kan fún mi ní pin kí dẹ̀ wọ́n wá ní kí n wọlé kí n wọlé n bá wọlé wọ́n wá ní wọ́n kọ́ ṣe wà mí lọlé nìyẹn bọ́ ṣe padà sílé pé wọ́n wọ́n bèrè pé ni wọ́n ní à ẹ̀wọ̀n kò lọ nìyẹn mo ní kò lọ ní tó jíjà nìyẹn àti ìgbà tí mi ì tó torí ẹ̀ kúrò ní ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n wọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọlọ́run ni ò pa mí ní ọjọ́ tí mo ń sọ yìí tó wá ń sọ fún mi pé káàdì yẹn kéni kó lọ koníkọ̀kiri kan ṣe mo máa ká ńlẹ̀ yínká you know I told you that you should be careful about people ọmọ sọ pé she doesn't want to mingle she doesn't like to people yeah, she doesn't want to follow people she doesn't want to follow her country people please oh, follow your country people follow everybody I'm not hating anybody okay wọ́n bá wọ́n ṣàgbọ́n gbàdá fún mi ìrí oúnjẹ gbọ́ sí bọ̀mí òṣìṣẹ́ dé kí n tó wá délé ìgbà tó ń wá rí pé mi wọn ò rí mi kí n tó dé iṣẹ́ mi pẹ́ nìyẹn mọ̀ wá <laughs> bọ́tà àgbélé wọn mọ́ bọ́tà ọlọ́run kàn yọ áńgẹ́lì yẹn tì mí jọyàn ni kí yín ká má bàa gbẹ̀mí mi kó má bàa báyé mi jẹ́ ṣó ti yẹ yín kò sọ fún mi ò báìbù rèé o tó bá sọ fún mi ọlọ́run lẹ́nu màmí rẹ̀ tí mọ̀ pé ẹ ti rọ́nu sáà báìbù rèé o. <laughs> ọlọ́run ṣàkómi olùwángẹ́lì olùmọ̀ yẹn fún mi bọ̀ kí n tó wá délé ní ọjọ́ nǹkan tó délé ṣé mo pé má yẹn ní nọ́mbà wa lọ́wọ́ nọ́mbà kan tá a nìyó ni lọ́wọ́ ó ti pe gbogbo ilé àmì ó ti pe nọ́mbà yẹn nọ́mbà yẹn dẹ̀ wà lọ́wọ́ ó wà ń lé ló bá ní your wife came here now he wanted to buy something and he's there he wanted to pay and he's coming is everything okay nǹkan ìyẹn ṣì ń béèrè ìyẹn wá ń pè ṣe mọ̀ pé ìyẹn ò dẹ̀ lè reach mi ìyẹn náà wà wò pa ah, ẹ lọ rẹ bú kílẹ̀ ẹ lọ rà á ẹ gbé fóònù ṣẹṣẹ lọ ra fóònù ní kankan mẹ́yìn nígbà tí mo ṣàdélé wọn ṣàlàyé fóònù wọn ti pe láti ibi ẹ̀yìn kó ti pe nọ́mbà ìtọ́rẹ́ nìyẹn mo nọ́mbà wa yín ká dẹ̀ ti lọ lé ní títì ẹ gbọ́ o tó bá jẹ́ pé mo lọ ra fóònù yẹn ní ọjọ́ yẹn tí wọ́n kàn sọ́ra pẹ̀ tó lọ ó ti yẹ mẹ́yẹn tẹ́mi ò mọ̀ pé ike ike yẹn ike jíjì ni èmi ò mọ̀ kì í ṣòun ló ní wọ́n máa ní mo mo wọ́n máa ní wọ́n mo mo ń sọ̀rọ̀ àwọn èèyàn ẹ bá gbọ́ ṣá mi ì tún wá bínú torí ẹ̀ mo sọ fún pásítọ̀ yẹn ó wá ní ìwẹ̀ tẹ́ǹgọ̀dọ̀ ọlọ́run sì fún yín kankan mẹ́rin à ń lọ sí ṣọ́ọ̀ṣì bọ̀tọ̀ tí mo ń sọ yìí tí n bá rí àwọn tó ń bọ̀ láti tó bá wọ yúnífọ̀mù iṣẹ́ yẹn mo máa sáré àyà mi máa máa já mo máa sáré níwà ìgbà yẹn Yínká ò ti bẹ̀rẹ̀ sí wá ṣọ́ọ̀ṣì yẹn fúlì ẹ̀gbọ́n náà wá bẹ̀rẹ̀ sí yarí fún un bákan bíi pé bóyá wọn ò ń pé òun ò láì nǹkan tó ṣe é nǹkan táàbùrọ̀ ẹ̀gbọ́n òun ń ṣe nìyẹn òun dẹ̀ máa ń bínú sí kó má ṣe mọ́ ó máa ń ra nǹkan fún gbogbo nǹkan tó bá rà sí nílé ó máa máa ń rà fún tó ti yẹ yín mẹ́rin ó wá ṣe nígbà tí mo complain ó wá ṣe ó wá ṣe bíi pé kò mọ nǹkan kan ìyẹn pásítọ̀ yẹn pásítọ̀ John John Bangbo ṣe náà ló ń ẹni tí mo ń sọ yìí France Wàsíù ní láti 1980 something ló ti gbé lamẹ́ríkà yẹn awo tí ehm, Yínká bá ń gbóṣe ní ìlú Èkó ẹ̀wò tàyín lé o. bóyá Wàsíù dẹ̀ ló ní kó yìnbọn fún mi gbà mí lè sọ nígbà tí a wá padà dé ní gbogbo àyẹn kò ń wá sí ṣọ́ọ̀ṣì tèmi bá dẹ̀ ti máa mi ì tiẹ̀ ń ta sí i ti yé mẹ́rin kò tí kò ń fẹ́ wá sí sọ̀rọ̀ àǹdí ìgbà tá a bá wà mẹ́ṣọ ti yé ìgbà táṣírí ẹ̀ ti tú ẹ̀ ti ọ̀nẹ́sà ìyá ẹ̀ àti àwọn àbúrò àtẹ̀gbẹ́ wa wá South Africa wọ́n wá kí àwọn gbà ẹ̀ ìyá ẹ̀ ìgbéra ni ìyá ẹ̀ òkéné ọmọ òkéné ni òkéné ìyá ẹ̀ ìyá ẹ̀ bí ìyá ẹ̀ ní Yorùbá bàbá ìgbìnà mi ṣá mọ̀ ṣá ẹ máa gbọ́ Kogi ni wọ́n but èkó ló claim torí passport èkó ló ń lò. kì í ṣe wàsíù ló ní kó yìnbọn ẹ gbọ́ kì í ṣe wàsíù kọ́ torí ngbà ẹ̀mẹ́ tí mo wàsíù. ó wá di ní ọjọ́ yẹn máa kan wá láti Iléṣà, a máa ń book account fún Ó ní club, àwa Mr. Ayọ̀ lórúkọ man yẹn jẹ́, Mr. Ayọ̀. Àwọn àbúrò ẹ̀ mí náà àti ẹ̀gbọ́n ẹ̀, àmí àwọn àbúrò ẹ̀ mí náà wà ní, àbúrò ọmọ mi náà wà ní South Africa. So àwa ni, bàbá ọmọ mi àti èmi, àwa ni accountant ẹ̀ ní yẹn ìgbà yẹn so àwa là ń book fún club wọn níwà ẹ̀gbọ́n àtàbúrò ló ní club yẹn èkejì tó jẹ́ àbúrò yẹn wá jẹ́ ọ̀rẹ́ Yínká tó ná jọjọ dé láti nineteen eighty something tó ná ti wá gbà bẹ̀ láti bẹ̀ lọ sí Amẹ́ríkà tó tún padà wá síbẹ̀ again wọ́n wá láwọn fẹ́ ṣe anniversary ṣé wedding anniversary wọn má yẹn fẹ́ ọmọ South Africa wọ́n náà fẹ́ ṣe iṣẹ́ wedding anniversary wọ́n dẹ̀ fẹ́ ṣe dáadáa wọ́n tó fẹ́ ṣe pẹ̀lú bóyá ẹ̀nà òdìyẹ pàtì kan ṣá ni wọ́n bá pè mí àti bàbá ìmọ̀ kọ́pù àti ọmọ mi ká má jọ rìn mọ́ mi àti bàbá ọmọ mi ni wọ́n bá pe gbogbo èrò ṣẹ̀yìn mọ́ wọ́n invite wọn ṣé mo gbọ́dọ̀ tó lè ti invite wọn yẹn ṣé mo gbé nígbà tó tó stage kan àti kúrò ní church wọn problem wà ṣé mo gbé mo sọ pé fọmọlétí rí ní church ó kàn máa bẹ̀rẹ̀ sí í ṣe yàmàyàmà sí mi ẹ ti understand mi ì mọ nǹkan tí mo ṣe fún tọ́mọ kan sọ̀rọ̀ báyìí akọ̀mọ́ akọ̀mọ́ afẹ́ rí dínkù mi nítorí pé mo mọ nǹkan tí mo ṣe nítorí pé àwọn kan wà ní pásọ àánú òjò àti gbogbo wọn wọn máa ń bẹ̀ wọn ni wọn ní kọ́ máa máa treat mi àánú òjò àwọn èèyàn máa ń support ivu gan torí ẹ̀ ẹ́ I will post anybody I will romance anybody I feel like romancing but I will not commit sin. ìgbà tí ìyá ẹ̀ wá nígbà yẹn àánú òjò mi John yẹn tó ní ṣọ́ọ̀ṣì a máa rẹ́ tọ́ta báyìí a máa jọ rú yẹpẹ̀ ṣe gbogbo ẹ̀ mo wà nínú kọ́yà ṣáà máa jọjọ́ sí gbogbo nǹkan màá so oúnjẹ fún wọn torí kò tí níyàwó mo máa ń tọ́jú wọn màá ra nǹkan fún wọn bẹ́ẹ̀ náà ló máa ríran oríṣiríṣi àṣẹ mo gbà tó ti tó stage kan tó ti rí pé bàbá mi àti wàá fẹ́ máa lówó wọ́n fẹ́ da marriage wa rú a máa ríran fún bàbá ọmọ mi pé <laughs> kéèyàn máa ríran àwọn àjẹ́ kí ẹni tó ná kí kọ́ máa ríran fún mi pé mi ni mò ń ṣe bàbá ọmọ mi wọ́n lè lájẹnu mi wọ́n ṣàmà ríran oríṣiríṣi mi ìfẹ́ sọ̀rọ̀ pásítọ̀ mọ́ ni o tí bá rántí wọn mo máa mo inú wọn máa bí mi but kì í ṣe àwọn ló introduce kì í ṣe mú àwọn ló introduce Jésù sí mi ẹni tó introduce Jésù sí mi bàbá ìbèrè á àwọn bàbá àwọn bàbá kan gbogbo àwọn tí mo pàdé lọ́nà yẹn wọn ò introduce Jesus sí mi tá a sọ pé mo ṣe wà ní Jésù dè ní torí àwọn kan ló introduce Jesus sí mi tó bá dáwọn ló introduce Jesus sí mi máa ti fi Jésù wọn máa ti gbà lọ́wọ́ mi now awádìí pati yẹn ṣé àwọn ipa tí wàá kò ní church wọn gbà tó tó stage kan wàhálà yẹn ti wá pọ̀ jù kò sí nǹkan tẹ́ ṣe fún wọn wọn ò lè wà place. ó wá rí ṣé mo ní accountant là wá ó kàn déédéé rí kò sí nǹkan tí ò kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ ṣé tí o ní sáyẹ́ mi pé tí fẹ́ kó wa sí wàhálà tí ò ṣeé ṣe ẹ ti gẹ́ẹ̀tì mi bẹ́yẹn mi ò ó kàn ṣe di níjọ́ yẹn nìyẹn ó kò bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ran ó ti wá rí wáípà wa ókè a ní nice car àti láìfù ṣe ìjẹmọ̀ a ní ọ́fíìsì ó dẹ̀ ti máa kó tó dìgbà yẹn gan ọ̀rọ̀ tí mo ń sọ yẹn ó ti wá tó bíi four five years o no ó ti wá tó bíi four ó ti wá tó bíi three years later so àti ní ọ́fíìsì àti ń boom àti ń ṣe dáadáa so bó ṣe wá rí wa kò expect ṣe mọ̀ pé ẹni tó ti fẹ́ kó bá ó kó bá dáàdì Bùkọ́lá o <laughs> ní ọ́fíìsì yẹn Rẹ́mì lè bá tó bá yẹ pé wọ́n bọ̀ sí ọ́fíìsì yẹn Rẹ́mì pásọ Rẹ́mì lè bá forí ọ̀rọ̀ tí mo ń sọ mi mọ̀ bóyá Rẹ́mì bóyá pásọ Rẹ́mì mọ̀ ṣó máa mọ̀ ó máa mọ̀ létà àbí ṣó mọ̀ yes yes ó mọ̀ létà yá pásọ Rẹ́mì nígbà tó ti ṣe tí ó ti kó ẹrù ẹ̀ síbi kan tó ti kó problem ṣe mọ̀ pé wọ́n ẹ system kan tó fi wá sọ́dọ̀ mi mọ̀tọ́ ọlọ́run yọ mí èmi ní tí mo lo má darí kan jésù ọlọ́run tó bá kù díẹ̀ kó ṣe wèrè pẹ̀lú mi báyìí the Lord will bó ṣe rí wa ní patí yẹn nìyẹn o ó tan o lórí ẹ̀ bá tanná lẹ̀ bí ẹ̀fún ni o bí ẹ̀dín ni o mi ò lè gbàgbé ń jẹ́ yẹn that is why every day I don't come mi ò ń fẹ́ convert aṣọ yìí pọ̀ aṣọ yẹn wọ́n design ẹ̀ báyìí because it was a first, uh, festival period don be time o báyìí ṣàbí ọdún time but mi lè sọ bóyá Easter àbí Christmas báyìí àbí you know mo mọ̀ pé mo dress be red black red top with a short gown I mean short skirt ó wá ní one pop first kan ó wá ní jacket small jacket aṣọ àwọn celebrate very fantastic <laughs> with a shoe that is red and the same colour because owó ti wà àti ń wà òkè nígbà yẹn ó ti fetí gbọ́ àtàwọn pásítọ̀ tí a mọ̀ rí a ti ṣe dáadáa fún wọn àti fún pásítọ̀ kan ní mọ́tò tá kọ́kọ́ rà so ó ti ń gbọ́ ẹni tí wọ́n fẹ́ pa àtẹ̀wọ́n tó ń fẹ́ kó sínú problem tọ́lọ́run ti wá gbà á ṣe nǹkan kan fún wọn ṣé mo pé torí pé ó ti rí wa ní ṣọ́ọ̀ṣì tó yẹ pé a máa ń ṣe bí ẹ̀sà fún pásítọ̀ john bàbá bukola ò kì ṣẹgbẹ́ pásítọ̀ john lọ́jọ́ orí mi ò ṣẹgbẹ́ pásítọ̀ john lọ́jọ́ orí àti nínú ìpè mi tó bá jẹ́ pé ọlọ́run ò pè mí àti ọlọ́run ò nífẹ̀ẹ́ sí mi àwọn pásítọ̀ fake pastor àti evil pastor wọ́n máa ti pa mí tipẹ́ kó tó di wọn lọ áyà ṣẹ́ẹ̀dẹ̀ torí ẹ̀ kó tó di wọn lọ áyà àwọn ti ìgboro náà kọ́ máa lè sọ torí wọ́n gbúdọ̀ wẹ́sùn sí ẹlẹ́sẹ̀ kọ́ máa lè sọ pé kí lóun náà lọ ṣe inú ìgboro ìgbà tí mo wà nínú ṣọ́ọ̀ṣì ní àwọn ṣọ́ọ̀ṣì tí mo lọ ń kọ́ àjókòó ṣe mọ̀ ní gise gardens a party bẹ́ẹ̀ wá ṣe fẹ́ lọ mú wọ́n ṣe àwọn ọ̀nà wa wọ́n tún wá pè pé it's a pleasure to honour Mr and Mrs Adébọ̀wálé wọn ò wá ọ̀nà ẹ̀ ṣe mọ̀ pé mo ní kíni ó dẹ̀ ọ̀rẹ́ dẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ló ń ṣe nǹkan bọ̀tọ̀ ọ̀rẹ́ tó ti pẹ́ ṣe mọ̀ pé wọ́n ti jọ mọ́ra wọn ìyẹn máa ń sọ pé bóyá ìyẹn ń ṣe iṣẹ́ bábìn ìyẹn dẹ̀ ń ṣe club bọ̀tí ẹ tá à ń sọ yìí kò ṣiṣẹ́ kankan ju pé kí ó ná èké lọ ṣojú eyín bọ́n ṣe pé yẹn náà bóyá àwọn ọ̀rẹ́ ṣe mọ̀ pé wọ́n wọn ò ní fún ní ọ̀nà but they know us like uh, an accountant we have office and we are booking and their office the club house wọ́n ní big office a big big club àwa là ń book ẹ̀ fún wọn ìyẹn àwọn kọ́pù yẹn àti ẹ̀gbọ́n wọn yẹn mr ayọ̀ story tí gbogbo èèyàn mọ̀ ni àwọn tá à ń sọ yìí náà wọ́n wà láyé bẹ́ẹ̀ni kò sí láyé ẹnìkan wà láyé so me I don't lie bó ṣe ọ̀nà wa tí wọ́n pè wá pé kí bóyá kí kí agbàdúrà àbí kí wọ́n ṣàwọn náà wá bákan láti kí wọ́n máa máa pẹ́ everybody you know you talk wọ́n ṣe pẹ̀ mọ́ ọ pé Yínká ó bá tán o bí sábẹ̀rẹ̀ sí ń gúnrọ́bù bẹ́ẹ̀ bíi pé ó ti mọ̀ wá pé ó lè handle wa kò ṣe pé ó lágbára pé tó bá lè ó lè mú èmi o ṣe mọ̀ pé bàbá ọmọ mi fẹ́lẹ́ kò sanra ó slim ó ga òun náà bí yínká náà yínká ó ga yínká ga jù lọ díẹ̀ no ó ga jù yínká lọ díẹ̀ yínká lòun náà dẹ̀yìn bàbá ọmọ mi náà ń jẹ́ yínká bọ̀ yínká bá ń gbóṣe ó ṣáà bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe náà dáadáa nìyẹn bó ṣe rí wa pa fẹ́ jáde àṣọ ti lọ ń dúró dè wá bó ṣe fi ẹ̀gbẹ́ bá olóṣè pé look at these words they are doing like celebrity ṣé ẹ mọ̀ kó dẹ̀ ti fọ́ mi létí rí mi ì sọ nǹkan kan bí mo ṣe rí yẹn náà mo kàn pádùn ẹ̀ ní o mo kàn ń fa bàbá ọmọ mi jẹ inú tí wàá bí bàbá ọmọ mi ṣé mo pa ti wá kó ìṣọ́ọ̀ṣì wọn bó ṣe tún bẹ̀rẹ̀ pẹ̀lú wa ń bẹ̀ yẹn láti fẹ́ máa rà sí wa like ó ní plan bad plan fún wa bóyá kò work mi ò mọ̀ bóyá wọ́n bẹ́ẹ̀ ni o bóyá ó dẹ̀ mọ̀ mọ̀ ni àbí kán bìlì pé tó bá ti rí ẹ ní sọ̀ràndì you got to face whatever they face all these evil people do you know how they conquer people whatever they go through in the country they are they want you to go through the same thing tọ́n bá lọ wọ́n máa fẹ́ kó lọ sẹ́wọ̀n ó ti yé they want they love to oppose their idea ló wá bẹ̀rẹ̀ sí ní bú wa nígbà tó ń parí wọn tẹ̀ tí parí party but nígbà tí ilẹ̀ ti fẹ́ máa ṣọ afẹ́ máa lọ ó sì ọdún síta jì wá ló wá bẹ̀rẹ̀ sí ní bú wa ló bá hàn láti wa nìyẹn wọ́n sọ fún bàbá Bukola ní à àti ṣọ́ọ̀ṣì wọn mọ̀ kì í ṣe nǹkan tó ṣe ń gbà yẹn kò lè ṣe mọ̀ slapping you slap my wife and you do many things like that lẹ́sẹ̀ kan náà ló bá ń gbá mọ́ wọn ni ẹ wá sọ pé you cannot try what you have done before bó ṣe yọ ìbọn jáde nìyẹn àṣọgbébọn dání Yinka Bangboche, the one that America they are looking for them, and people be saying that Auto Bola exposed them. Do you know what? They, I just thank God I prayed that day before going out. Wo ta ló sọ fún yín pé kì í ṣe pé wọ́n máa sọ pé Auto Bola o, wọn ò pè mí lọ́tọ̀ ń gbà ẹ̀, mọ́mí Bukki ni máa pè mí àti bàbá Mr Steve. Mr. Baba Bukola ipe wọ́n ń bọ̀ people kill you at time because of your success they want to put you into trouble you refuse they hate you people say they hate me girl just tell me now they like me on Facebook people who love me on Facebook who will love me there are people who love good things who actually want peace but you know bad people they will never love me love me bó ṣe yọ ìbọn yìí ká bá ń gbó the moment he wanted to do it again, what he have done the other time in the church of his brother, he slapped me. And he wanted to slap me again. And I wasn't the one talking this time around. Bàbá ọmọ mi sọ no. In their church, I nítorí pé àbúrò ẹ̀ ló jẹ́ pastor ọmọ They can beat me anyhow. They can do anything and my, uh, my the father of my baby can still say, oh, pastor ẹ má bínú. Wọ́n tó wọn lọ́jọ́ orí o. Wọ́n máa ń fi pastor one fake pastor one man ń mú àwọn èèyàn ní mugun during that time tí mo wà ní gbogbo kìíní yẹn ta ni mo fẹ́ ṣàlàyé fún pé mo ti born again bí mo ṣe born again ọdún báyìí ni mo ti born again they molest me bí ọkọ mi bí bàbá ọmọ mi ṣe sọ ń gbà pé you cannot do that nonsense again we are not ah ní kankan pẹ̀lú àdẹ̀ sí church yìí what if we ká ṣe nǹkan kan fún yín now you are asking me and we are just still going bí bàbá ọmọ mi ṣe sọ̀rọ̀ báyìí bó ṣe yọ ìbọn síta nìyẹn bí bàbá ọmọ says, ṣe you cannot do that nonsense again and he ready to fight him and he just brought out gun ṣé mo bàbá ọmọ says, sọ you cannot come close to this place and then you want to beat you want to slap my wife again <laughs> ó dẹ̀ ń Baba, bàbá ọmọ mi dẹ̀ wá sọ pé mo ah, bá iṣẹ́ mọ̀ ẹni tí ò ń bínú tó bá bó ṣe mú pé lẹ́ẹ̀kan náà ni mo ní what bá ṣe kọ́ tẹ́ǹgọ̀ pa ti wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ó ní i will fire you i will shoot you Yínká Bámigbóṣe kí la ṣe fún because ó fẹ́ rán mi kí n lọ sẹ́wọ̀n àbí kí n jẹ́ ọmọ èṣù kí n jẹ́ ọmọ sẹ́wọ̀n ọlọ́run ò gbà wọn ò dẹ̀ ní sọ fún ẹ wọn ò ní fún ẹ ní CV o no CV for the job o. Oh. And they will not tell you they want to take you like a slave or to be working for them. But they will first of all molest you. They will first of all suppress you, so, subdue you, so that you will be forced under them. With my age. ní iṣẹ́ gbẹ̀yìnká mo lè jẹ́ gbẹ̀yìnká lè jọ jẹ́ age mate torí kò lè kò lè jọ ọmọdé náà ní iṣẹ́ ọmọdé òun náà kì í ṣe ọmọdé ó máa ti tó bíi fifty something báyìí. Yínká Bámgbóṣé brought out gone pistol pistol like this and today somebody will tell me I'm exposing them <laughs> people have molested me they have done a lot of things to me and let me tell you all these people when you look at their circles the circle of wicked people they have circles if they are pastor if they are musician if they are whatever if they are politician they know each other the same thing tó ṣe fún mi yẹn bí mo ṣe parí ilé mi ilé tó wà lẹ́kọ̀ọ́ yẹn ṣe mọ̀ pọ̀rọ̀ Davido la sọ níbẹ̀ mo kàn fẹ́ sọ fún yín ni pé àwọn kan ń bínú they always get angry that I talk about people I don't bloody care if you do evil to me and you don't ready to stop and the evil has caused tó bá gbowó ó evil táwọn èèyàn ṣe fún mi the level I, I find myself today ó yẹ kí n ti kọjá level yẹn every effort tí mo ti put lẹ́ni ó yẹ ti kọjá ẹ̀ ṣé ti yẹ yín mo ti try gan but they sounding to frustrate all effort. and what can I can do is to destroy them also with the testimony with what to expose them to the world what they have done and what they are doing to people. And let me tell you, it's breaking their wings. I mean, Canada, if I have mm, uh, visa and things of Canada, I mean, travel document that can go to America, I will go to America. They cannot go. They cannot go. Although after some years, maybe they can change their name and go again, but for like ordinarily for Ipe and Unowa, they cannot go. Because till tomorrow, they are still in the system of America that they are looking for them. But myself, I never knew that some of their wickedness, they are going to perform it continuously. And then I will decide to go to America. And they will continue to perform the wickedness also, to be stretching their hand, dirty hands towards me. And I will come to Canada, and I will be talking about them. And that's why when people are doing it, if they don't stop doing it, their secret will be open. Now, let me now tell you about the house. You can see, he shot, he brought out gun that day. Like, like, maybe something is telling them that in future this one can be somebody he can open their secret or what because I don't know reason why daddy just after me when they use mouth the brother o ẹgbẹ́ yẹn lu ẹnu ha ó lè ní ẹ̀mí akáyìn báwọn jà wọ́n máa ní mo ń bá àwọn pásítọ̀ kan àbẹ́ àwọn kan mo tẹnu mọ́rọ̀ wọn kò sí nǹkan tí wọ́n sọ fún mi ó yọ ìbọn Yínká Báńgó ṣe ìbọn face to face ẹnìkan tó tún yọ ìbọn sí mi yàtọ̀ sáwọn amúrọ̀bà tá a ti pàdé nínú ayé rí tí wọ́n wá lé tán wá rọ́ọ̀bù ó ti yé ẹni tó tún yọ ìbọn sí mi wọ̀síwàsí ẹ̀ǹdé wàsí ẹ̀ǹdé irú ọjọ́ yẹn tí mi ìbá ní kọ́ tètè kó sínú mọ́tò ta wá ń wo ẹ̀yìn a wá ń wo ẹ̀yìn ta wá ń pe ọlọ́pàá we are now checking that kó má ó tún gbé mọ́tò torí gọ́ọ̀fù báyìí ló gbé black ó tún tẹ̀lé wa we now make sure we are àwa tẹ̀sí àwa sáré wọ korodo tí ò ní mọ́bítà gbà ó tún tẹ̀lé wa kí la ṣe fún àmàjẹ́ lówó àmàjalè àmàdẹ̀bù ìtọ́kàn ṣẹlẹ̀ ni pé we don't greet we don't talk to them bó ṣe rí wa báyìí tó rí pé bàbá ọmọ mi wọ́n sí ní ìwà ẹ̀kọ́ mọ̀ pé kò ń ṣe ẹgbẹ́ òun but ń gbà yẹn torí ó ti ń ṣiṣẹ́ láti nàìjíríà bank the responsible person ni tó dẹ̀ ti ń suit ẹ̀ but ìgbà tó rí ó rí wa nínú condition tó pa lo si ìrìn àjò àdẹ̀kó gbogbo tó bá dẹ̀ fẹ́ lọ rìn àjò òní kó nǹkan tó bá ní àtẹ̀bí àtàrà ẹ̀ you just go with bóyá aṣọ fíl ó dẹ̀ rí wa bẹ́yìn àdẹ̀ fojú commonize ẹ̀ but we respect them also but they don't give us small respect like this he follow us with golf black àwa ń sábà àwa ń wo bí tá a lè ṣàwọ̀ kí ó má bàa mọ bí tá a trace wá sí làbá ń wọ korodo korodo làbá ń pọlọ́pàá yín ká bá ń gbé ṣé wọ́n wá ní mò ń sọ̀rọ̀ wọn You know, some things at times, when you don't know your right at times, eh? Àti pé tó bá ti dàgbà tó àwọn stage kan mo ṣe rántí ni pé tó o bá dàgbà ẹ́ eh? wọ́n ní tọ́wọ́ Yorùbá tẹ̀kùdà òkè ń bèrè ikú tó pa bàbá èèyàn. Àwọn kan wà tó yẹ pé ẹ ṣe dáadáa o torí ẹni tó bá gbègbè ìkà tó bá sọ pé ọlọ́run ò rí ẹ tó bá tafà sókè tó wá yí odò borí tó bá yé èyí ò rí ẹ tọ̀run máa ń wù ẹ lábẹ́ ò bá lọ sásábẹ́ àjàlẹ̀. ti ṣadé ti ẹ ti ti Wàsíù Àyìndé yẹn ọlọ́run ló yọ ọmí náà ní ọjọ́ náà lọ́hùn ẹ máa gbọ́ ṣe rí fídíò ṣe rí voice note tí mo play tí mo sọ pé ọjọ́ tá a lọ sí Ìjẹ̀bú Òde tí mo pe ìyàwó láńkó tí mo ní Lizzy Anjorin ó bẹ ìyàwó lákòókò wá bẹ̀ mí kí n má speak kí n má speak against adébùwárí àti Elizabeth um, uh, kí lorúkọ ẹ̀ um, àwọn kan àwọn colleagues ẹ ṣó àti Elizabeth ọmọlá pé kí n má dẹ̀ sọ̀rọ̀ òun mọ́ kí n má dẹ̀ kí n sọ pé gbogbo nǹkan tí mo sọ kí n jáde kí n wá sọ pé mi ò sọ bẹ́ẹ̀ ṣó ti yé yín bẹ́ẹ̀ kí n tún wá má sọ̀rọ̀ Zaria àtẹ̀mísí mọ́ ṣe fídíò tí mo play yẹn ẹ máa rí pé mo sọ̀rọ̀ kan pé ọjọ́ tí a fẹ́ lọ sí Òde mo bí ṣe ṣe lémi tán mo máa ń sá fún Wàsíù máa yẹn nígbà tí gbogbo omi òun fẹ́ lọ pati wọn mọ́ torí pé èmi àti bàbá ọmọ mi ká má reconcile mọ́ àti reconcile gbà yẹn ó ti yẹ yín mẹ́yẹn now ó wá pè mí ní ọjọ́ kan pé wọ́n fẹ́ ṣe wọ́n invite mi kò invite mi bíi ẹni tó fẹ́ rí invite mi bíi guest ó lóun fẹ́ introduce mi ká ṣe promotion kan èmi àti bọ̀bọ́ kan tó fi ṣọmọ ọ̀dọ̀ tó máa ń tẹ̀lé kiri ń sìn kí lorúkọ ẹ o ó ṣàwà lẹ́yìn ẹ̀ṣà tó ń gbé lamẹ́ríkà yìí tí bàbá ẹ̀ jẹ́ pásítọ̀ mark fash bó ṣe wá sọ̀rọ̀ yẹn fún mi wọ́n á wò pé èmi ta ni mo ń wá ẹni tí ó pé mi ò ń fẹ́ kó kájọ wà alone again àbí kó jẹ́ pé òun àtàwọn ọmọọṣẹ́ àbí ẹnìkan tí ó àbí pa èmi náà mo fẹ́ àwọn èèyàn láì round anywhere tí mo bá ti fẹ́ rí you understand what I mean it's not a it's not a person that o máa sọ pé tó bá wà ní gbòòrò ayé tó máa sọ pé ò ní fẹ́ rí but tó bá fẹ́ rí you understand me so I call Lanko and Ṣadé gbà wọ́n ṣẹ̀ṣẹ̀ marry wọ́n máa kì í ṣe pé mo pè wọ́n wọ́n máa ń wá sílé mi nígbà tí mo kúrò ní Zaria ẹ̀ torí street yẹn náà ni mo kọ́lé sí so ó dẹ̀ máa ń sọ pé ó máa pè mí à ah, ìyá ṣé kò sí pati ni ẹja awọ́ọ̀dì ẹja lọ kìnnìkan kìnnìkan ẹ ṣe ó wá níṣẹ́ kò sí òde ni ìyẹn lanko wọ́n ní à ah, òde wà á pé èmi ò kàn lọ sóde ẹ̀rẹ̀ mo ti parí ilé mi gbà yẹn òkìkí ti kàn ṣe mọ̀ pé wọ́n bà gbogbo nǹkan jẹ́ torí ẹ̀ nísìn wọ́n ṣe ń dúró wọ́n tún lọ háyà ògbó mọ́ra wọn wọ́n máa parọ́ mọ́ ẹ níbí wọ́n lè lo òǹjalè tẹ́ǹkà gbogbo ìlú tí mo gbé ìlú gbogbo ìlú wọ́n ti ṣe wọ́n ti investigate mi fúnra wọn mo tún investigate ara mi òun ni àwọn tún nàìjíríà náà but nàìjíríà náà investigate wọ́n ti ní fingerprint mi lọ́wọ́ tí àwọn bá jẹ́ criminal mi ò ń ṣe criminal God forbid but Nigeria náà ti máa ń sọ complainant di accuse no máa ti ń sọ accused di complainant ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni òfin ṣe ń sìn o torí ẹ̀ mo ṣe pa àwọn dádì mi o ẹ má bínú pé sórí yẹn pọ̀ dádì mo kàn ti ń gist yín náà tẹ́ bá wà mí tẹ́ bá dẹ̀ ráyè o n bá ní òkè o láńkó àtìyàwó tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn wọn bàtọ́ náà ló béèrè fún òde wọn lálàájì pé mi mo níbọ̀ mi ìfẹ́ lọ because mo ti káàtà ara mi as a married woman ẹni tí mo ti fẹ́ rí mi lè rí wọn despite pé mi ò fẹ́ rí because mo mọ nǹkan tó wà up to and ó dẹ̀ sọ̀rọ̀ business fún mi pé ká lè ṣe show kan kíní kan kíní kan because ó ti gbọ́ pé owó wà lọ́wọ́ mi business mi tún ti ń bù wà bí mo ṣe gbé Ṣadé lọ nìyẹn wọn ò ń ṣọ̀rẹ́ mi o but i'm looking for somebody tó máa lè máa interrupt tó lè máa disturb mi ṣé ti yé yín ọmọ tó tẹ̀lé mi lọ́njọ́ yẹn náà túraká mo ní kó náà máa disturb ṣé ti yé yín òun náà disturb ṣé ti yín mẹ́rin ọmọọṣẹ́ sáríà tí gbogbo wọn tẹ̀lé mi I want the story whatever we want to discuss to be open a wà lórí stage ẹ̀pẹ́ ló ti ní kí wọ́n bá wọn a dẹ̀ wà ní ẹ̀pẹ́ yẹn náà mo lọ síbẹ̀ mo náwó fún un bọ̀ ní ẹ̀pẹ́ yẹn ó ti plan ó dẹ̀ ti fẹ́ fi mí wọ́n yàn pé a ó tó bọ́lá ẹnìkan mo ti sọ fún ẹ̀pẹ́ ni bàbá ọmọ mi mo gbé lẹ́pẹ́ rí so gbogbo àwọn tó mọ̀ lẹ́pẹ́ yẹn ó fẹ́ fi wọ́n wọ̀n mí ó fẹ́ mọ bí mo ṣe use mọ́ wọn tó mo ṣe mọ̀ pé nígbà míì gbogbo àwọn tí mo mọ̀ nígbà míì tó bá rí wọn wọ́n lè máa sọ pé aṣẹ́ Auto Bola wọ́n lè má rí mi ẹ̀sẹ̀ understand mo rí kábíyèsí ọba ní màṣà mo wá rí wọn lórí sí mo yà lọ́nà fún wọn mo ṣe náwó fún lónìí à ah, pé òun ò ṣẹ́wó mo ní mi ìṣẹ́wó fún yín mo ní mo náwó fún yín nìsa ó lóun ò rántí mi mo lè rántí mi ebi ní princess ọ̀rẹ́ kiri kan gbà ẹ̀ tí mo wá nípa kiri kan bí má ti fẹ́ kí wọ́n tètè rántí má dárúkọ ẹnìkan tó ti fẹ́ rí alájà alájà sí ti nǹkankan mẹ́rin wọn náà ah, láti jẹ́ ìbòdó nǹkan kan ẹ ti understand ó fẹ́ fi sísítẹ́ẹ̀mù tẹ́mi sí orí ẹ̀pẹ́ yẹn láti gbé mi sí ọwọ́ ara wọn that's why mo mọ àwọn èèyàn tó ń ṣe irú iṣẹ́ tí aláàjì ṣe yẹn tó ń jẹ́ èèyàn burúkú yẹn tó ń ṣe ní ẹ̀pẹ́ wọ́n ṣe wà yẹn sí wọ́n fẹ́ gbé mi sọ́wọ́ wọn so there's one boy tó yẹ pé ó ń ta mọ́tò lẹ́pẹ́ ń sí ó ti jẹ ọ̀túnba àbí nǹkan kan ní ẹ̀pẹ́ àfíìs ni èmi ni mo kọ́kọ́ gbé lọ ra mọ́tò níjẹ̀búrẹ́ tí mo dúró fún so gbàtà wá kúrò mẹ́rin mo wá ní aláàjì mo wá pè mo ní aláàjì nǹkan tí ẹni àfẹsọ wá ní àwọn ọmọọṣẹ́ ìwà dáhùn àti ẹ kí lórúkọ ẹ ètò jẹ ṣàmánu ìsọlọ yìí ló bá ní ilé la máa ti discuss ká máa lọ sílé mo wá wò pé kò mí lọ but a ti wá already mo rò pé nǹkan tá a máa sọ níbẹ̀ yìí náà adẹ̀rọ̀ òkè adẹ̀wò dẹ̀ nìkan gbé mọ́tò tẹ̀lé mi báyìí mo máa ń rìn pẹ̀lú kọ́ńbọ̀ì adẹ̀ gbé mọ́tò adẹ̀ ń lọ mọ́tò tá a gbé gan ìkan ti láńkó ti bà kọjá sọ́nà òbí tó wà tó kàn máa já pàápàá péré làwọn gbogbo àwọn celebrate ẹ̀ jíjẹ́ gbogbo wọn majority of the criminal ni wọn ẹ má bínú gbogbo ìjẹba dàgbà tẹ́ ẹ̀ ń ṣe criminal experience mi mo fi sọ ẹ má mi tiẹ̀ apologize ẹ tó bá bínú kó bínú jọ kì í ṣe gbogbo wọn bọ̀ tí nǹkan tó ń ṣe fún mi mò ń sọ yìí. awádélé mo ṣáà rí i pé gbogbo àwọn tó àjọ ń lọ yẹn náà bóyá wọ́n bẹ̀ wọ́n sí mi pé kọ́kàn máa kọ́ má jẹ́ kí peace wà wọ́n máa máa disturb ẹ̀ wọ́n ò ní jẹ́ kí peace wà wọ́n máa da gbogbo rúrú bá gbogbo àyíká ẹ̀ tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n máa da gbogbo nǹkan rú. àwọn àna mọ́tò bá wọn ò jẹ́ ká gbádùn ìjà ni ó ṣàmà máa jà ṣá. mọ́tò kan ti wá break down sí ibì kan ó wá kù mọ́tò kejì normally n bá sọ pé tó bá pẹ́ mọ́tò kejì yẹn láńkó ò tí ì fi lọ fi ó mọ̀ mọ́ o torí létà wọn wá sọ fún mi pé ìjọ kan báyìí ìgbà tí wọn wá ṣeré nínú ilé mi táwọn ọmọ iṣẹ́ láwùkọ àtàwọn ọmọ onítìátà wọn wá ṣeré nínú ilé mi pé ìgbà táwọn lọ sọ́dọ̀ máa yẹn pé máa yẹn láìkí kinní kan gan ó dárúkọ ẹnìkan láìkí láńkó ẹ pé láńkó ó ti ó ti fi mọ́tò trust láńkó wọ́n gbé mọ́tò lọ níjọ́ kan báyìí láńkó kàn lámọ̀ nǹkan ó máa lọ ṣe bí nǹkó bàjẹ́ so wọ́n á gbé bàbá yẹn náà tún lọ fún lóko lọ gbé wọn bẹ̀ so after some time wọ́n á máa gbé mọ́tò yẹn kiri wọ́n á máa fi bùgá ènìyàn máa ló ìwà lé mẹkáníìkì wọn tí ìráyè gbé wá ní o ṣe ṣe mẹ́ẹ̀ nígbà tó kún sọ̀rọ̀ yẹn báyìí mú kò wọ́n rí mi pé so nǹkan tí láńkó fẹ́ ṣe fún mi ní ọjọ́ yẹn nìyẹn tó wa mọ́tò kan báyìí mọ́tò mi kan báyìí ló bẹ̀rẹ̀ sí já sí kọ́tà já sí kọ́tà kó tó débi tá à ń lọ́wọ́ máa bá ó ń mẹ́sọ̀ pé ó já sí pọ̀tọ̀ sẹ́ kó ṣáà lè l'accident kó lè bàjẹ́ wọ́n ṣàṣì wá dé ó ti wá ku mọ́tò kan àwọn ọlọ́pàá meanwhile ìwé àbá àwọn ọlọ́pàá mẹ́ta àbí mélòó èyí láńkó àtìyàwó àtọmọ wọn yẹn so they are five and me i just six mọ́tò yẹn èèyàn méjì níwájú ó ní back seat ṣẹmọ̀tẹ mẹ́ta so wọ́n ṣàmàlẹ́ nobody sit at the back of the pickup làbá dé ìjẹ̀bú òde bá a ṣe dé ìjẹ̀bú òde ṣe mọ̀ pé kò mọ̀ pé eh, eh, kéwọn ò mọ̀ pé àwọn pípò yẹn ṣì ń tẹ̀lé mi bọ̀ ó fẹ́ kí wọ́n sọ pé káwọn máa lọ ó yẹ kí wọ́n ti máa lọ ẹjọ́ ní sáà bẹ́ẹ̀ àwa débẹ̀ èmi kàn fẹ́ jẹ́ ká sọ nǹkan tá a fẹ́ sọ kí n lè máa ká ṣe mí dùn ká lè máa lọ kémi máa lọ ń tèmi as you understand ṣe mọ̀ láàárọ̀ yẹn náà kẹ̀dẹ̀ rèé tó bá ti di láàárọ̀ bẹ́ẹ̀ because it was evening time party stroke morning bẹ́ẹ̀ ó wá di láàárọ̀ I no need to talk to my daughter before she go to school because òṣòlùdé ní South Africa bọ́lúdé ṣe wà ní Nàìjíríà yìí mo wà South Africa mo wá ń call mo wá ṣe ń lò ó mo wá pe bàbá yìí mo wá ṣe à ń sọ̀rọ̀ ó ti mọ̀ pé ó mọ̀ ó ti mọ̀ pé mo mo ti reconcile pẹ̀lú bàbá ọmọ mi o but ó ti try gbogbo agbára ẹ̀ but he want to do something ọ̀rẹ́ ẹ̀ ti mọ̀ pé mo ti ní mà wá òkè lẹ́ẹ̀kan náà àjà o mi ìjẹ́ lówó o ó kàn yọ ìbọn jáde ni wá sí ẹ̀ǹdẹ́ báìbù lélẹ̀ people dey kill people wọ́n máa ní provocation tó bá ṣe mistake shoot ẹ mi ò ṣẹ́ o mi ìbú o kìí ṣe pé mo bú wọn o i was just in the compound mo dẹ̀ lọ receive call mo wá rìn lọ síwájú mo dúró sẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi mo wá rìn mo wá ń bọ́ mo mi sọ̀rọ̀ bó ṣe bèrè lọ́mìn nìyẹn who are you talking to in my house what type of nonsense is that bó ṣe yọ ìbọn jáde náà nìyẹn Wàsíù Àyìndé ìbọn yẹn wá jẹ́ white and black bó máa shoot mi kì í ṣe kó fi bá mi ṣeré o torí mo ti progress ṣé o rí progress àwọn èèyàn bó ṣe wà wọ́n máa ń fẹjú mọ́ wọn wọ́n máa ń bà nǹkan jẹ́ gan tó bá jẹ́ pé àwọn èèyàn ṣe mọ̀ pé ṣadé ìyẹn náà bóyá wọ́n sọ fún pé kó ṣe bẹ́ẹ̀ náà ni tó bá débẹ̀ bó ṣe lọ síwájú wàsíù nìyẹn ìyẹn ìyàwó láńkó yẹn ṣadé lòun náà ìyá aláṣẹ ẹ̀mọ́ òun ni ìyẹn lòun mọ̀ ẹ́ ó lòun làbúrò ṣadé ìyá girlfriend tó wà ní London ó kàn sọ lójú mi náà gbogbo tó sọ yẹn kò dùn mí mi ò bá jà mi ì ṣe nǹkan kan fún un mi ì ṣe anything fún because ó lè jóun náà ó lè ti sọ fún un àmọ́ òun ṣe kan ti sọ fún láńkó pé kó sọ fún ìyàwó kó ṣe báyìí báyìí bóyá ó máa rò kó máa dùn mí kó dùn mí <laughs> kó dùn mí ẹjọ́ ní sàmẹ́ yẹn itú tí yẹn pa lójú mi ni ó bẹ̀rẹ̀ sí yẹn àti fíìmù mo kàn jó mo kàn dúró mo kàn wò mí mo kàn ní à ah. gbà tó wá yá o tó kú dà mọ́ ní à ah. wọ́n sáré pa fóònù yẹn pé ah. ọmọ mi ni mo bá sọ̀rọ̀ àti fámìlì mi ọmọ mi mo bá sọ̀rọ̀ wọ́n sáré ṣàlàyé fún ọmọ mi mo bá sọ̀rọ̀ ó yọ ìbọn sí mi báìbù lélẹ́yìí sẹ́ kì í ṣe first time ni màá sọ̀rọ̀ ẹ mọ nísìn ṣé mo pé ó tàn mí ni pé kí n wá mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ parí nígbà yẹn gangan mo parí October fourteen ni mò ń sọ yìí o October ní two thousand and fourteen tí mo parí ilé yẹn ni mò ń sọ yìí o ó pè mí ṣe rí ní ọjọ́ yẹn tó fẹ́ pè mí ò gbéyàn lọ tó bá pè mí àti onìkan tí mi ò bá dágbére fún ènìyàn pé mo ń lọbì kan wọ́n lè pa ẹ́ kó lọ sọ ẹ́ dànù sígbó tó bá dẹ̀ sọ ẹ́ dànù sígbó wọ́n lè ní iṣẹ́ owó ẹ̀ náà ẹ wo bó ló ti rówó ó lè jáwọn tó ń jọ ṣe díìlù pàdánù wọ́n ń pààyàn o your your progress like this tó má ti bá tiẹ̀ jẹ́ tó tún déédéé sprinkle, up èdè tó ọmọ bó ṣe dìde wọ́n máa wò pé gbọ́dọ̀ tún ti rówó let me now talk about it ṣé pé story tí mo sọ ṣé ó yé yín ṣá ǹjẹ́ ó yé yín mo ti sọ̀rọ̀ ipò yọ ìbọn sí mi kí ló lè yọ ìbọn sí mi fún ṣé èmi wà náà àwọn tó wù ilé ẹ̀ lọ́nà ni àbí ṣé mo lè já lólè mo dẹ̀ tún wá sínú ilé ẹ̀ ní ọjọ́ yẹn ọlọ́pàá mẹ́ta mo kó dání àti àwọn eléyìí ní ojú ọlọ́pàá mẹ́ta ọlọ́pàá méje pẹ̀lú àwọn ọmọ eléyìí you understand me kí ni mo fẹ́ wá sí for security purpose lèmi náà ṣe kó àwọn èèyàn inú mi kó wọn wá tòótọ́ èmi ò tiẹ̀ fọkàn sí pé bó yóò máa yọǹkì èèyàn ó máa yọ̀bọ síyàn but I don't want any like ẹ ti understand bẹ́ẹ̀ because tó bá ti ríyàn tó bá rí epo tó fẹ́ dìde ó tún lè fẹ́ lo oògùn tó máa fi ń báyàn sùn yẹn kó tún lò àbí nǹkan tó máa lò yẹn kó tún lò fún àbí lórí oúnjẹ àbẹ́rẹ́ so to bring you down again so I try to defend to prevent that sotiye wọ́n ní mo sáré pa fóònù mi pé à ah, ibẹ̀ níbo ìsọ̀rọ̀ ọmọ mi nì ọkọ bẹ́ẹ̀ yẹn ó kàn ṣe kọjú sí mi pé kí n sọ fáwọn pípì kó jáde kó nulẹ̀ òun wọ́n ní ah, àwọn ẹ̀sìn máa ń jáde àwọn sport máa ń lò ní ó dẹ̀ mọ̀ àwọn ọlọ́pàá ti máa ń lò gan lára àwọn ó ti máa ń lò bẹ́ẹ̀ ẹ̀ ṣe ń sàn mo ní ó ní òun ó ní kí n jẹ́ kó ń jáde kó nínú ilé òun mo wá sọ fún wọn pé ẹ lè sọ fún wọn náà kẹ́ni kan máa lọ mọ́tò ti èkejì tó ń gbé wáyà òyìn ti break down sọ́nà ilé ìdẹ́ ni ó ní mo lè fún wọn lókun máa lọ èmi ò ṣàbẹ̀ mo ní òkè ah let me be going ó ní ó ti parí bóyá sì yẹn parí bóyá ó rí i pé sí nǹkan tó ń fẹ́ ṣe ó kàn fẹ́ ṣó mi ní dán ìbọn lélẹ́yìí o ẹ ti understand bẹ́yẹn kí ni wọ́n lè. ìbọn lélẹ́yìí kí ló lè fi ìbọn wọ̀n mí fún tó máa lóun fẹ́ ṣùtì mí the same thing sí Yínká Bámigbóṣe the progress of people ó máa ń turn wọn crazy now I want to tell you something ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tó bá wù ní kẹ́ gbàgbọ́ mi ì sọ pé òun ló ṣe o ẹ wo gbà tí Emeka Ike nígbà tí mo wo story Emeka Ike tí Láìdé Bákàrè tó jáde tó lòun mọ Emeka Ike the story tí mo ń sọ yẹn is about ten to eleven ìgbà tí sí yẹn ti bẹ̀rẹ̀ ìgbà tó wáyọ tó wáyọ ìbọn sí mi was two thousand and fourteen but the city since started two thousand and eleven the problem ti à ń sọ tí mo sọ ìwọ started in two thousand and eleven So ti yẹn two thousand and eleven ní sin ìbẹ̀rẹ̀ nígbà tó máa di two thousand and fourteen yẹn ẹ mọ̀ pé two thousand and thirteen èmi àti bàbá ọmọ mi ká má reconcile mọ́ reconcile but ó di two thousand and fourteen bí ọdún kan lè ta àti mo ti wá wà òkè mo rí ọwọ́ pé wọ́n ń tẹ̀lé mi kiri náà ni o kí n fẹ́ gba lémi kọ́ni kọ́ máa fún mi kí n fẹ́ ṣe lé kọ́ni kọ́ máa fún mi kọ́ máa kọ̀ disturb mi kí n kọ́ máa bà mí jẹ́ ṣé o ti yẹ yín láti pàtó mo ti promote olórin tí mo dẹ̀ tí mo wà sí yẹn mo ti rí gbogbo kiri yẹn that's why mo ṣe rush láti put owó sínú ilé yẹn náà ṣe tán náà pàtó wá gbọ́ pé ah, obìnrin kò ti bà mí jẹ́ tán òun ti pa ayé mi jẹ́ tán so báwo mo tún ṣe dìde tó ṣe pè mí yẹn I believe that something good was coming I wasn't I'm not interested and I don't I, I don't want to have any business with him you understand me but he still call me nígbà tí mo dẹ̀ déwájú ó dẹ̀ ṣó mi nídán torí mi mọ reason tó lè fi fi mo wọ̀n mí pé why you calling people in my house I shoot you Ha. wàsíù ẹ̀dẹ́ white pistol black and white ló yọ sí mi jọ kí ni mo ṣe fún ọ if I if that's if I venture go to his house bí does anybody di ẹ̀gàn papọ̀ ó lè ṣe mí níjàmbá bóyá gbogbo ìgbà tí mo ti ń sọ̀rọ̀ yẹn gbogbo iná tó ti fojú oríṣiríṣi nǹkan tó ti fojú mi rí mo wá padà lọ sílé bàbá ọmú mi àwa ṣẹ́tù ká má ṣẹ́tù mọ́ ń sìn ó ti kú a máa wò pé gbogbo nǹkan tó ju ẹ̀rí yẹn you must not be close to some people and you can see not closing with anybody what i'm talking of thank God for Facebook God bless Mark Stuber for creating Facebook ìgbà tí yóò súnmọ́ mi tí yóò anybody lẹ́gbẹ̀ẹ́ mi sí ṣé mo ń sọ̀rọ̀ àbí mo sọ̀rọ̀ ó pè mí ó yọ ìbọn sí mi ojú Ṣadé ni bóyá Ṣadé yẹn náà bóyá ó ń play game wíwà nù géèmù I don't know torí pé èmi ni mo pe láńkó ló sọ pé òun fẹ́ tẹ̀lé mi jáde mo sọ mo ní aláàjì pé mo ní mi lè fẹ́ lọ mo ní I don't want am náà ó ní kí n jẹ́ ká lọ ah káwọn tiẹ̀ tún lọ gbádùn káwọn tún lọ jó wà sí díẹ̀ mo ní I don't want to go my spirit náà ó ní ah, ṣe bí orí stage nǹkan kan bẹ́ẹ̀ mo lọ́gbọ́n tó torí wà àti ọ̀rọ̀ tó kì í ṣe torí ọ̀rọ̀ tó ló ń fẹ́ tó mọ́ mi ò rẹ́dì láti ṣe promotion mọ́ but ẹ n tó rò pé òun lè gbé sí mi lórí ká lè sọ pé promotion ni mo fi lè wá sí sọ̀rọ̀ àndẹ̀ because ó ti sọ ó dẹ̀ máa ń gbọ́rọ̀ lẹ́nu mi ó máa ń tẹ̀lé ọ̀rọ̀ ẹnu mi kiri bíi pé kó máa bẹ àwọn èèyàn sí ẹ tó má ní mọ̀ kí máa kó máa wá fi mọ opinion ẹ towards gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kí máa sọ pé èmi wájú wá sí ọlọ́mọ àjẹ ẹ ti wọn sí àbẹ̀yẹn ìfollow like that lójú ẹ̀ má ti mo déwájú ó yọ ìbọ̀ sí mi wá sí òun ẹlẹ́ẹ̀kejì why ṣeré ni àbí kíni kì í ṣeré àwa la jẹ́ kó kọ kọ́kọ́rọ́ mọ́ṣúárì ìgàjí ló ń ṣe ìgàjí ló ń tiẹ̀ rí pé wọ́n stop ẹ̀ ni gbogbo bàtọ́ dẹ̀ ń kọ kọ́kọ́rọ́ mọ́ṣúárì mi sọ pé wọ́n ṣe tọ́wọ́n lè ṣe tọ́ntì kan náà borúkọ wọn jẹ́ ṣé mi borúkọ wá sí ìjẹ̀ṣà ó ṣò mí nídọ̀ ni you wanted to kill me but now I'm telling you you cannot kill me torí pé wọ́n sọ pé iṣẹ́ tí wọ́n bẹ̀ mí wá ṣe náà ni pé láti ba iṣẹ́ òkùnkùn jẹ́ ilé nígbà tí wọ́n ti sọ àtọ́sílẹ̀ nǹkan tó bí mi ẹ jẹ́ ń sọ fún yín adẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣẹ́ òkùnkùn gan lé àwọn star kan àti ibì kan ó ti bàjẹ́ àwọn gan mọ̀ pé nǹkan bà wọ́n àwọn tó ń ṣiṣẹ́ burúkú àmọ́ àwọn tó ń ṣiṣẹ́ burúkú náà jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ kan bá wọn ni wọ́n mọ̀ náà. àwa ní nọ́mbà one tó máa ń kọ́kọ́ sọ ilé ìkọlẹ̀ sí ẹ̀ǹkọ̀kọ́ tó máa ń ṣẹlẹ̀ àdàbí tó bá jẹ́ àwọn ló dá mi ọlọ́run jọ ẹni tó bá ti dá mi ni kó gbà láàyè láti pa mí màmá mi kọ́ ló dá mi bàbá mi kọ́ ló dá mi nobody tó dá mi ọlọ́run ló dá mi ẹ̀yin tẹ́ dá mi ọlọ́run ní kẹ́lẹ̀ pa mí nígbà tó bá ti tó àkókò má dẹ̀ pa mí lọ́mọdé má dẹ̀ pa ọmọ mi náà má dẹ̀ jẹ́ kẹ́nikẹ́ni tàbí nínú obìnrin tí ò dá mi má fún láyè láti pa ó yọ ìbọn Wasiu Yinka Bámigbé ṣé wọ́n máa ṣe ké yìí talk too much kò ní dáa fún ọ̀tọ̀ bá ní mo sọ talk too much what they have done to me can you take it on this issue because we are talking okay now I want to talk about Emeka Ike Emeka Ike during that time yẹn tí gbogbo sin yẹn ṣẹlẹ̀ ṣe mọ̀ pé ìgbà tí I think eh, Baba barista láti gbà tí bàbá barista ti kú ni. Wàsíù Àyìndé ti wá ya ẹ̀wọ̀n náà ju bẹ́ẹ̀ lọ ti tẹ́lẹ̀ bí ti tẹ́lẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Emeka Ike ẹ máa rí pé ńgbà tí táìmù trọ́bù wà nù ayé ẹ̀yẹ gan mi ì sọ pé Wàsíù ló ṣe o ọ̀tẹ̀ máa wò ó ní táìmù yẹn tí Láídé fi sọ sítórì ẹ̀ dáadáa tó ló ṣe fíìmù yẹn girlfriend Wàsíù Àyìndé ni Láídé ń gbà náà. Yeah. fíìmù tó ń ní láìdé tó wà ní kíní tó ṣe yẹn tí Emeka náà wà ńbẹ̀ tó ní Emeka ń sunkún nígbà yẹn náà kẹ̀dẹ̀ ni Emeka wìn ní Emeka ike wìn ní kí lorúkọ gúdá kíní gbà yẹn gbogbo àwọn tó bá dẹ̀ win owó ń gbà yẹn they also face trouble wúwa ṣé mo pé mo sọ mo ní all the people pastor are part of the people àwọn pastor kan ṣe gbogbo pastor o so pastor if you are here don't be angry o. Oh pé ó dárúkọ pastor I only say the truth ni o okay Emeka Ike eleven years ago tí story ẹ̀yẹn bẹ̀rẹ̀ yìí the same thing ló ń ṣẹlẹ̀ nínú ṣe Láìdé Bákàrè òun ló ń ṣe fíìmù tí Emeka Ike nígbà tíyàwó ẹ̀ fi lára àgbà tíyàwó ẹ̀ máa ṣe oríṣiríṣi tí wàhálà wà tó wàhálà wà gidi gan ó dẹ̀ tún win owó you don't win money you don't get money in that Nigeria, in that Lagos, especially when you reside in that Lagos, and then you you want to have your life again. They believe that you and gbogbo owó tí Gúdà ultimate tó fún Emeka Ike ńgbà yẹn náà tó invest ṣówó yẹn ò lọ ṣówó yẹn ò lọ ó dàbí Big Brother Africa Big Brother Naija nǹkan kan bẹ́ẹ̀ tán fún wọn lọ ṣówó yẹn kò lọ níjọ́ tí mo wo Emeka Ike báyìí tó ń sọ gbogbo sítórì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn exactly ọmọ ọmọ ilé dàrú ọmọ dojú ìjà kọ bàbá ẹ̀ ẹ̀rí gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ mo gbàdúrà ṣá ọlọ́run ò ní jẹ́ kí kọ̀ọ̀kan nínú wọn kú bọ̀tẹ́ni tí wọ́n tájẹ̀tì gangan nínú wọn òun náà ni Emeka. You say no have body have right to kill anybody. Who the Mohbad wọn ò lè pa èmi. I'm just saying it. Um, but they killing Nigeria. The terrorists that will carry gun that go and kill people. And all the people to máa pa tó máa yọ àwọn harvest ọkọ yẹn kọ. I'm not saying like they oh don't twist things oh. and don't forget that the same thing that happened to Emeka Ike happened to Laide baby father Tunde Orilowo the moment he got money nígbà tí Tunde ti ń struggle for long o jẹ́ mi pé kéèyàn tó yí ìtẹ̀ ó ti yé struggle for long mi ì mọ nǹkan tó ṣe lẹ́yìn náà o wọ́n pọ̀wọ́pọ̀ bá tiẹ̀ jẹ́ báyìí wàásù rẹ̀ wà náà and is a girlfriend. Laide Bakare is a girlfriend to Wasiu. But all of them, majority of them, they now have build house, big, big houses now. Nǹkan bẹ́ẹ̀ Nàìjíríà o. Kọ́kọ́rọ́ mọ́ṣúárì, kàjí ló ń ṣí, kàjí ló ti, kàjí ti màrà. Àjẹkùn kọ kọ́kọ́rọ́ mọ́ṣúárì mu. Gbogbo orin wọ̀nyẹn gbà yẹn, wọ́n máa kọ slang fún yín, ẹ̀ gbọ́ ẹ̀ understand. Tó bá yánsì kẹsẹ̀ pé wọ́n búlì Wasiu. <laughs> Wasiu ti yọ ìbọn sí mi rí, kí ni Wasiu ṣe? attempted murder oríṣiríṣi nǹkan kò sí nǹkan tí ò ṣe ó gbalẹ̀ mi ó ṣe oríṣiríṣi the father of my baby now kò sí fún yẹn gbogbo àwọn èèyàn àwọn tó bá ṣe tán wọ́n máa pa àwọn èèyàn sáyé ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn yẹn wọ́n ṣe ṣiṣẹ́ pẹ̀lú babaláwo náà ṣiṣẹ́ pẹ̀lú àfà náà ṣiṣẹ́ pẹ̀lú àwọn pásítọ̀ òṣì kì í ṣe pásítọ̀ gbogbo pásítọ̀ o we have idán pásítọ̀ o mm-hmm. irú àwọn àánú òjò yẹn sí i mo lè dárúkọ wọn àwọn tí bá mọ̀ ní kì í ṣe gbogbo wọn o irú pásọ tí mo sọ pé pásọ rẹmi yẹn ń ṣiṣẹ́ mi pé lára wọn sì mi ṣáà sọ pé pásọ rẹmi yẹn náà ké ṣé mo sọ bọ mo sọ pé pásọ àwọn pásọ jọ̀nù ẹ̀gbọ́n Bámgbóṣé wọ́n ṣe ṣe rèé kí ni wọ́n ṣe fún because ayé mi wọ́n fẹ́ kó bàjẹ́ sẹ́wọ̀n nìkan ti ọ̀tá mi sẹ́wọ̀n àti bàbá ọmọ mi ọlọ́run òdẹ̀jọ́ ṣe é ṣe fún wọn iṣẹ́ tí a ń ṣe tẹ́lẹ̀ náà ni a wá padà ń ṣe tọ́lọ̀ wá gbà fún wa ńgbà tó yá adẹ̀gbàdúrà agbẹ́kànga débi omi ó tán o. Nobody want rí money. look at these ones they want to be dressing like celebrity A <laughs> meeting mo ti káṣọ celebrity táwọn celebrity wá ń yáṣọ lọ́wọ́ mi ní ninety nígbà tí àwọn celebrity tí mo fẹ́ dárúkọ tó woman. ń yáṣọ embarrass anybody nineteen ninety kìnìún náà. Hmm eighty six ni mo eighty six eighty seven ni mo ṣeré orí ìtàgé ìgbà yẹn wọn àti ìyàjọ náà mo sá kúrò ní location mi tí wọ́n náà fẹ́ fi oògùn tipátipá fẹ́ mi tí mo ní ìta ni wọ́n fẹ́ fẹ́ nineteen ninety kíni ninety three two àwọn celebrate mi forúkọ bò wọ́n láṣẹ wọ́n máa ń yáṣọ lọ́wọ́ mi tán máa fi lọ location. mo pàdé lédì kan tó ń ṣe fíìmù lọ́dọ̀ lọ́jọ́ ta lọ sí ta ló ń ṣe lọ́ọ̀ṣì ìjọ náà lọ́hùn bó ṣe rí wọn wá pariwo bá wá kìí gbà tó mo rí báwọn náà ó mọ̀ mí mọ́ ni ó lóun ò mọ̀ mí mo ní báwo ni mo ní fáìn mo ń ṣèwọ̀ ọkọ ni o kì í wá tó máa wá sí ọ̀dọ̀ mi tó máa wá kó aṣọ tó máa lọ lókìṣọ́ ó ní wọ́n máa sọ máa sọ máa sọ máa sọ bọ́ọ̀dọ́ bọ́ọ̀dọ́ bó ti fọwọ́ bò mí lẹ́nu ìyẹn kan ni yín ká máa rí mi bàbá ọmọ mi ń ṣiṣẹ́ bank mo ti ń ṣiṣẹ́ tipẹ́ ó máa rí mi pé òun wọṣọ kan torí pé o ti fẹ́ rán mi lọ sẹ́wọ̀n tí ọlọ́run ò gbà fún ẹ ó máa sọ pé mo múra bíi celebrity look at this one máa sọ pé àwọn kan jù mí lọ wọ́n tó bá wọn dágbé mi mo wọ́n bù o ṣùgbọ́n gbogbo bó ṣe fẹ́ kó rí fún mi ló máa rí fún ẹ ẹnikẹ́ni tó bá wà níbi kọ̀ọ̀kan tó ṣàwọn wípé a máa destroy ẹ àdàbí tí n bá destroy ẹ ọ̀rọ̀ tí mo sọ yìí torí pé fẹ́ destroy mi mo ṣe sọ mo dẹ̀ dúró pẹ́pẹ́pẹ́pẹ́ mo fún yín time gan mo jẹ́ kátẹ́gùn fẹ́ sí bóyá máa change ẹ̀ so adẹ sọ mi ìdẹ̀ bínú náà sí bí mi ṣe wà mo tún tẹ́ end of the year mo ti fẹ́ tábàlà release yín bẹ́ẹ̀ náà lẹ máa máa wá àwọn èèyàn káàkiri láti pẹ́ fẹ́ pa wọn so nígbà tẹ́ ẹ̀ bá bá mi ṣọ̀rẹ́ mi lè bá yín ṣọ̀rẹ́ náà nígbà tẹ́ ẹ̀ bá lè ronú kúwàdà èmi gan-an ò ní lè ronú kúwàdà bọ́líbọ́lì why you calling me bọ́líbọ́lì kọ́ wọ́n yọ ìbọn so ẹni tó bá yọ ìbọn síyàn báyìí àwọn èèyàn ń ṣèkà ní nàìjíríà o so nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé mo ti gist ẹ rí pé nàìjíríà gọ̀ọ̀mù mo fi ṣe kínní àti president o àti gbogbo ẹ jẹ́ ká face the truth so that ẹ eh, people will not be disgraced ẹ mọ̀ pé tó bá pé ìlú wa ti face the truth gbogbo disgrace ti a ti cause it for all over it may not be like that how many òyìnbó náà máa gbé wá sí nàìjíríà pé kó fẹ́ yọ ó lè wá yọ liver àbí kó yọ kidney ti nàìjíríà how many òyìnbó ni wọ́n máa gbé lọ sí nàìjíríà tó máa ló gbé òyìnbó kan lọ sí nàìjíríà kó fẹ́ lọ harvest kìíní dúdú ni nàìjíríà ni wọ́n ti bá mi ò lè sọ lóko mi nàìjíríà ni wọ́n ti bá rẹ̀ because we are not treating the fuck up of the people that actually tẹ ojú nàìjíríà bà ojú nàìjíríà jẹ́ but instead anybody that talk about them they say ta ló fẹ́ẹ́ tàka sí adájọ́ tó wà ní London tó dá Ekéremẹ́dú ní ẹjọ́ nsìn tó sọ sẹ́wọ̀n ta ló fẹ́ẹ́ tàka sí. mi lè sọ ní future o bóyá kó máa target family wọn torí Nàìjíríà they no dey forget things but àwọn náà kẹ̀lẹ́rẹ́ if you do it again you are causing problem for your own because in any way spiritually also you are causing more problem you have caused problem physically and then you want to cause spiritual problem also to yourself nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé tí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí tí nǹkan bá ti rí báyìí káwọn èèyàn ronú kó wàdà bọ̀ tí wọ́n mọ̀ máa gapá báyìí because they believe that they have some people back in them we say disgrace is taboo that time that I was reporting I reporting all these cases to the police if the police do something àtàwọn iná ò bá wọn bú ara wọn tán ti exchange ṣé ó máa di international level báyìí ṣé àwọn òyìnbó àwọn míì bá tiẹ̀ wà lábẹ́ òyìnbó yìí kán máa tún support wọn tó pé wọ́n máa sọ pé eh, he always bully kó má yẹ wọn bóyá ọ̀rọ̀ mi ò yé wọn ni kò tiẹ̀ yé mi I don't know some people that say that oh, she's, she's rude. She's rude to who? I'm rude to killers, people who kill people, and people who have done evil to me. Kí ni Wàsíù pè mí wálé ńjọ́ yẹn tó wá yọ ẹ̀bọn síta? Ojú àwọn ọmọ tó bá béèrè lọ́wọ́ Lankosa nírọ́ nítorí pé kò ní wọn ò ní rí torí pé sẹ̀lẹ́bẹ̀tì tó jẹ́ bàbá ńlá bàbá wọn tó lè rà wọ́n pa ni wọ́n máa ní òun kọ́. Torí pé ṣé kò ní lè bá mi dé lásán sọ̀rọ̀ àti Zaria ó máa deny mi ó lè ní kò ṣojú wọn but lójú wọn bóyá ó lè wà kárí ní Wàsíù yọ wọ́n wà lẹ́nu báyìí Wàsíù yọ ìbọn sí mi báyìí white and black pistol tó mú rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé mú ṣe ẹ̀kọ́ ilé yẹn October yẹn ilé ọdún iléyà ni wọ́n ń ṣe ọjọ́ iléyà gangan ni mo ṣí ilé yẹn ọjọ́ iléyà gangan ni mo open ilé yẹn ọjọ́ kẹta iléyà tó ń ṣojúde ọba yẹn ló pé ọjọ́ ilé àyè gangan ló pè mí ó pè mí ní alẹ́ ní ọjọ́ ilé àyè pé ọjọ́ ojúde ọba ọ̀tún náà pé kí wọ́n bá wọn lẹ́pẹ́ ó fẹ́ introduce ní sẹ́nìkan torí pé ó gbọ́ pé ilé yẹn dẹ̀ fáyìn gan ó fẹ́ pa ọ̀tá mi kì í ṣe pé ó fẹ́ bá mi ṣeré kí ló yọ̀bọ̀ fún mi sí mi fún wọ́n pààyàn when they see your progress e get them mad anybody needs like ẹ̀mí èṣù ò fẹ́ progress anybody o either is your swear gbogbo tó ti ṣe fún mi kà tó ti ṣe fún mi yẹn ó rí bíi tàbùtà oògùn tí mo ṣe fún ẹ ó dà pé kò ràn ẹ́ dáadáa ah, ìgbà tí mo ṣe fún ó dà pé kò tíì tó wọ́ mi mọ́ra that's why ló ti fẹ́ ó kúkọ́ fẹ́ pa ọ̀tá mi dànù ni tó bá dẹ̀ ráyè pa ọ̀tá mi nígbà yẹn ẹ má gbàgbé pé ilé yẹn hmm? mo ti wà nínú ilé tí ọmọ kan tó rán wálé ọmọ kékeré báyìí ah Nàìjíríà a lot of things ẹ jẹ́ ká fèsì crime ẹ jẹ́ a face ẹ jẹ́ ká face crime téèyàn ò bá fight crime Nigeria Nigeria máa shut down ah because the killing is rampant ó ti pọ̀ gan o because bí àwọn tó ń grow ń sìn náà if these people grow again to get into the crime tó ti wà lẹ̀ pẹ̀lú àwọn tó ti wà lẹ̀ ó máa máa pọ̀ sí let us work on this tó bá rí lónìí destroy the work of the devil around you. ṣé àmì ìpínlẹ̀ èkó mo wá pé àbí yínká ló ń sọ pé kó yìnbọn fún mi àbọ̀ òun ló kó yìnbọn kò ní ṣe yínká torí pé mi ò tí mo wà sí ìgbọ̀ngbà yẹn ìgbà tí yínká yọ ìbọn tiẹ̀ jáde. so all these fraudsters all these people that believe that iṣẹ́ olè làwọn gbà kò yí sí ìnáwó kó tó lówó ìwọ tó bá ti lówó tó bá ti ní gbọ́dọ̀ ní problem ṣáà ni look at go and check it mo rí tí lè láyé bákàrẹ̀ sọ pé ah all these children you have to even if the situation is not going well between you and their mother you have to be you both of us have to you have to you know because of the sake of the children you just have to take care of the children together mo rẹ́rìn-ín jẹ́ mo fẹ́ ṣe ṣáàtì pé ah túndé orí lowó láìdé sọ pé you have to take the children together tó lóun ló máa sọ kì í ṣe ti London America tó bímọ fún but it's a girlfriend to Wasiu and that time tí wàhálà wà yẹn tí wọ́n pe kinní síbẹ̀ yẹn tó win ní eh, buddha ultimate kinní kan kinní kan they make sure they collect the money they destroy the money owó tí ó bá bá lé kì í ṣe owó burúkú o but because they just some people their style they just want some people to be the àwọn harvest harvest àwọn part harvester intestinal harvesters. Hmm. nǹkan ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà àbí mo búlì Wàsíù torí àwọn èèyàn sìn torí orí burúkú kan máa sọ ṣì búlì Wàsíù. <laughs> Wàsíù destroy my business the killing of the father ikú bàbá ọmọ mi ó get married on January first i mean ó get ó get ó get married ọmọ ìyàwó ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ dé ní January first and they arrange the father the ikú bàbá Wùnmí ẹ má dẹ̀ gbàgbé náà pé January first ni mo ní Yínká Báńgó ṣe pè mí tó wá gbé mi lọ sí Kempton Park pé òun fẹ́ lọ ra conflace fún mi tó lọ gbé àṣẹ káàdì tó gbélé lóná tó ní kí lọ ra conflace kí n ra fóònù wá fún àṣẹ káàdì oníkáàdì ni wọ́n béèrè pin number as a novice tí mi ò rí pin number sí tí mo ń pè tí ò gbé kọ́ tí mo já tí wọn àwọn yẹn ní kí n ní kó wọlé mo ní kó gbé kọ́ tọ́lọ́run máa yọ mí sí kúrò nínú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tí ó fẹ́ sọ mí sí ni ẹni tí ó jẹ́ láńlọ́ọ̀dù wá wọlé how are you madam mo ní fine ah you came to the money yes i came to buy something my brother is outside i want to put pin but he didn't give me ó ní okay bí mo ṣe ń sọ mí ìjẹsọ mo ṣe ní kí n lọ nìyẹn torí pé ẹnìyẹn mọ̀ mí ó tán o tàdé tàdó ní kí n cross kí n cross kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ní the pin ó ní kí n cross kí n cross bóyá kí n wá gba pin ní n cross tó bá ní kí n wọlé bó ṣe fi ké bá ṣe fi kélé sílẹ̀ nìyẹn bóyá tòtórí ẹ̀ ni ó ṣe yọ ìbọn sí wọn they you see they want you to suffer they believe that sufferness belongs to people who don't who don't want to commit sin ó ti yé so if you want to commit sin as a devil's workshop tó bá fẹ́ ṣiṣẹ́ ní devil's workshop you have to be enjoying and the good people have to suffer. Mm àbí mo àbí mo tún búlì àwọn tó lè sọ pé ń sìn búlì ọjọ́ tí mo bá fẹ́ wá sí nàìjíríà mo kàn fẹ́ proof two three two three things fún yín ni àwọn àṣà tí bọ́lá ní tèmi láì àwọn alájàlẹ̀ gbọ́ àjàlẹ̀ wọ́n wọ́n fẹ́ sọ so ẹ jọ̀ọ́ o sà ẹ má bínú pé mo pariwo ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin dádì mi àti president Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ tí wọ́n sọ mí ìpínlẹ̀ kìíní ìmú láti níbi tí wọ́n sọ pé wọ́n á fẹ̀sọ̀ ọkàn èèyàn tó dẹ̀ ń sọ kínní yẹn tí àwọn ẹ̀dẹ̀ máa fi ṣeré tí wọ́n ní sọ nǹkan kan sí i This woman wetin obi wan use uh, mobile kidney do moon no talk too much moon na watch moon na watch. so you are telling individual that if you take your life you should take it to court. This is accusation, serious one. People think, like what I said now to Wasiu Ayinde that, ó yọ ìbọn sí mi, ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó yọ ìbọn àbí kò yọ ìbọn. Kò sẹ́ni tó máa bí. Ọlọ́pàá máa ní ó ti lọ yọ ìbọn náà ní àbí kò sẹ́ni bọ̀ tó máa bí. Ṣé ó yọ ìbọn torí ẹ má sọ pé wọ́n búlì o. Irú eléyìí sìn kẹ́ ẹ tó sọ pé kan tó sùn ẹ̀ gan. Kí Davido àdírẹ́sì ẹ̀ àbí kó tó bá ti jẹ́ pé rọ́ ni tí ò address ẹ̀ tó bá ti jẹ́ pé rọ́ ló pa á sue ẹ̀ sí court but tí ò bá ti address ẹ̀ kó lè sue ẹ̀ sí court torí mo rí oríṣiríṣi wọn àtàwọn speakers wọn tí wọn gbogbo wọn àwọn edna tó máa bá wọn boost account wọn gbogbo wọn pátápátá àti black the dark boy gbogbo wọn máa gbẹnu sọ fún ẹ sweet ṣe oníkọkìnrin kan but nǹkan tá location yẹn wọn fojú fo ẹjọ nobody should above the law in Nigeria you can see all these people tá a ti dárúkọ sí big big men when you see them in society ṣé yín ká bá ń gbé tó bá wá sí nàìjíríà sí tó bá rí wájú wàsíù ṣé big man kọ́ ni tó bá rí wàsíù náà ṣé big man kọ́ ni ta ni o mọ̀ wàsíù all over the world but he is a criminal read my lips wàsíù àyìndé either the the ladies the men the government anybody powerful people king o and anybody dey honour him to me o in my korokoro eye he criminal me and he is a criminal he do criminal thing to me And so for that, he's a criminal to me. Either the judgment, the government, the police, they support him, the judges or not. He has because I reported him many many times. He do that's what he did. We just part of things he did. Somebody will collect your thing. Somebody will collect your money. Somebody will lie against you. Somebody will vandalize you. You can you can see that this morning I talk about the other one. They will vandalize you. and want they will they will destroy you and they will be paying victim so that people will say, Hey, you're Hey, Otobola bullying him, he lie against him, he lie him. We don't slander them. They, most of these cases, they don't slander them. Oh. Our majority of celebrities and big people, Papa in Nigeria, they are criminals. Sorry to say this, because experience the best teacher. Shey Malaika Sule is not a big money. He's a very the big celebrity. When he's playing like this, he can have five thousand watching at the same time. And he's doing evil thing. Tell me, they've killed a lot of people. It, but it's not my business, but my own that kill a lot of people we see that was it's not our problem but what they did to me abi I bully them did I bully them no I'm exposing them only because they don't want you to speak the truth that's why the Nigeria um, that is why it's not easy to to Nigeria to develop. Nigeria is fun turned to criminal. You are not lying. Kí ni àwọn kí ni gọ́ọ̀mẹ̀ntì bó ni gọ́ọ̀mẹ̀ntì kí ni gọ́ọ̀mẹ̀ntì lè ṣe mí? <laughs> Ọlọ́gbọ́n kan lẹ́rìn àṣírí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. We don't have all the people in power they are not criminal. But when the criminal is too much like that, <laughs> when you look left, you go see criminal when you look front and eh, right you go see criminal when you look front and back you go see criminal criminal is that just a, a normal routine day ó yọ àwọn méjì tó yọ̀ bọ̀ màláìka tabatẹ́lẹ̀ ó kúrẹ́ mọ́ wọn ni ó ga ọ lójúkorojú báyìí kì í ṣe àwọn tó ní mo kúrọ́ mọ́ wọn yẹn kì í ṣe pé wọ́n wọ́n mọ̀ pé tòótọ́ mo sọ̀bọ̀tà ara wọn náà níṣẹ́ tí wọ́n ṣe náà they got to come out and defend them àwọn tó ṣe é pọ̀ gan-an nítorí fi lówó tó máa gbé gbogbo àwọn àwọn ọmọ aláàmú àjálẹ̀ wọn máa sọ pé èmi tèmi o alọ́sàdọ̀ ọ̀dọ̀ àwọn ìyá àwọn ìyá nìkan náà ló ṣe dáadáa fún wọn ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó bá lóun máa sa oògùn rò lára mọ̀ olùwàjò parẹ́ tọmọtọmọ kó parẹ́ tilétilé. <sighs> ìyẹn bó ṣe jẹ́ o ọ̀rọ̀ tí wọ́n sọ mí kàn pílẹ̀ ẹ̀tọ́ ń ṣẹ́rí wọ́n sọ̀rọ̀ Davido ń sìn Mohbad tó kú wọ́n ní wọ́n yọ kíndìnrín ẹ̀ ní pé torí ẹ̀ mo torí èmi náà surprise but Davido you know what I start to believe it Davido I start to believe it because you are not talking about it and you are there you are, you are not there physically that day wọ́n ní Monday dẹ̀ ni Mohbad travel ọjọ́ wo ni ọjọ́ wo ni ọjọ́ wo ni Davido travel ọjọ́ wo ni Davido travel ọjọ́ wo ni Davido travel kódẹ̀ tó bá kí bàbá Mohbad tó débẹ̀ wọ́n ti mú bàbá Mohbad wọ́n ti ṣe wọ́n ti wọ́n ti àbámu Mohbad wọ́n ti gbókú ẹ̀ wọ́n ti àbámu wọ́n ti wọ́n kò gbé bàbá ẹ̀ sí wọ́n kò ní kí bàbá ẹ̀ gbọ́ wọn kó máa lọ kó gbòkú kó máa lọ wọ́n tún wá búlí ẹ̀ wọ́n tún wá ń ṣèkà fún wọ́n tún wá fẹ́ mú ẹlòmíì láti ṣe tó bá ń fún wọn ní two million tó bá jẹ́ pé wọ́n ń ta kídìrín yẹn tòótọ́ tó bá lọ tà ń fifty million wọ́n ní fifty million <laughs> ni wọ́n ń ta hundred million mọ́nà ṣe ń ta ó rí bẹ́ẹ̀ mo bá ṣe rí olówó sí i ẹ má dẹ̀ gbàgbé pé Davido yìí náà òun àti Wàsíù ó praise ìgbà tí mo bá dé kú ó ní we still have a lot of singers in Nigeria they just keep for people tó má ti pa ẹnìkan tó má kàn bílí pé wọ́n kàn lè ṣe anything Nigeria government we need justice for this o because I'm not talking we need justice ó ti yẹ yín but we need justice we want to know ṣé tòótọ́ ni wọ́n yọ kíndìnrín ẹ̀ ni torí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ nísìnyí tó bá jẹ́ pé wọ́n fi purọ́ lórí bíbà yìí náà hospital tó wà wọ́n máa ti mọ̀ bóyá wọ́n yọ àbí wọ́n yọ ó ti yẹ yín tó bá jẹ́ tòótọ́ nítorí torí ẹ̀ náà ṣe ń parí pé kán lọ sí Mohbad kán lọ sí Mohbad kán lọ sí Mohbad kán má bàa mọ̀ pé wọ́n yọ kíndìnrín rẹ̀ wọ́n fẹ́ mọ̀ we want justice simple ẹjọ́ dádì mi ìkúnlẹ̀ lélẹ́yìn o bá mi ọmọ olódò dẹ ẹ mọ̀ ní bìgínì àmọ́ gbogbo ọ̀rọ̀ tó irọ́ tó ń pamọ́ yín ṣé kí n sọ fún yín bàbá hmm. torí ẹ̀ nígbà tí bẹ̀rẹ̀ báyìí mo ní wọ́n eh, your son ṣe bíi kinní wọ́n fẹ́ máa fi dárúkọ kí lorúkọ ẹ̀ mánéjà Mohbad wọ́n fẹ́ máa fi pé wọ́n ti parọ́ ọmọ yín bí tí bá ti gbé yín sókè gbé sí gbé wọn sílẹ̀ àwọn Tinubu irọ́ dẹ̀ ni o torí ẹ̀ bàbá bàbá àwọn kan máa ń ṣèkà Nàìjíríà wọ́n ń ba orúkọ yín jẹ́ mo fẹ́ kẹ́ prove ẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ prove ẹ̀ ṣé ni kì í ṣe fún àwa you are proving it to America you are proving it to London you are proving it to Canada to all over the world ni dadi a fẹ́ mọ̀ iṣẹ́ tòótọ́ ni wọ́n harvest kidney kìíní ẹ̀ tó fẹ́ máa cover we don't want anybody to be cover on this issue we don't want tó bá jẹ́ pé ẹwù mi o ó lóyún fúnyàn kan story yẹn tọ̀tọ̀ nìyẹn kò sí tó kàn wá bọ̀dì iṣẹ́ tòótọ́ ni wọ́n tún harvest ẹ̀ ìyẹn mi kó tó bá jẹ́ tòótọ́ ni wọ́n yọ kidney ẹ̀ yẹn ẹni ó lè jẹ́ nọ́ọ̀sì yẹn ló bá wọn yọ tòótọ́ so ti yeyin tó bá ti jẹ́ wọn ó dẹ̀ lóhùn ló gbá wọn ní àbí ta ni <laughs> àwọn búṣà àwọn búṣà búṣà torí ẹni tí ò bá wà professional kò ní lè yọ àbí báwo ni definitely tó bá ti jẹ́ wípé wọ́n yọ kíní ọmọ yẹn tí wọ́n torí two million náà tó sáré kó sẹ̀m kò yé mi tó bá jẹ́ pé wọ́n yọ kíní ẹ̀ tó tọ́ tó yọ àti ẹ̀ kíndìnrín ẹ̀yẹn ọmọ yẹn ò kú wọ́n kàn gún wọn lábẹ́rẹ́ ikú kó lọ sí trans wọ́n sáré wò pé ó yẹ ẹ pa ẹ má jẹ́ kó lè mímọ́ ẹ bá wa wò ó ẹ bá wa wò kíní yẹn torí gbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bíbà ẹ mọ nǹkan tó ń sọ wọ́n sọ oríṣiríṣi tẹ iná ẹ lọ gbọ́ fúnra ẹ lórí Facebook àwọn APC ní àwọn APC ní àwọn APC ní àwọn APC ní so for that kì í ṣe party ni mò ń sọ ń sìn leader tó bá jẹ́ APC kò lè jẹ́ gbogbo APC anybody ò lè sá pamọ́ sábẹ́ nǹkan kan kó máa ṣe criminal bí mo ṣe gbé yín sókè sí wọn máa sọ pé èmi ń sọ̀rọ̀ Wàsíù mo dẹ̀ ń pọ́n aṣíwájú lé wọn ń ṣe ọmọ ìyá wọn ò dẹ̀ ń ṣe kì í ṣe Wàsíù kì í ṣe aṣíwájú wàásù kódà kì í ṣe kò ń ṣe kò ń ṣe kò ń ṣe ọmọ aṣáájú wọn relate so they are different people who so because some people dey say hey ọdẹ yàrá ẹ ń bèrè hey aṣíwájú àti wàásù irọ́ ni wọ́n ń ṣe kan náà ó lè má yẹ yín if the spirit of God said to me that the, the same thing ni wọ́n mi ní gbé aṣíwájú sókè bẹ́ẹ̀ wọ́n ń ṣe kan wọ́n ń ṣe nǹkan so a fẹ́ mọ̀ àwọn tó ń harvest wọ́n ń tètè èèyàn wọ̀nyàn for granted àná eléyìí wọn ò lè ta kídìní celebrity wa kàn sọ pé kìnní kan ẹ mọ̀ pé wọ́n sọ pé kí n má dá mọ́ kí n focus on gospel but gospel náà lè lè saving life for other people not to die and not to give baba bad and for people to release me also because they were kill the father of my baby why, why are people killing kí wọ́n ń pa àwọn èèyàn fún because tí ikú yẹn tí wọ́n bá pààyàn kan máa jẹ́ pé wọ́n wá bẹ̀ sí pààtì wọn irú àwọn èèyàn tó hàn máa dédé máa lọ sí ìlú bìkan máa dédé lọ kọlù wọn ẹ lè máa rò pé àwọn ìjọba kẹ máa wò pé who are the people wọ́n dédé kọlù ibìkan wọ́n bá dẹ̀ ti kọlù bẹ̀ báyìí wọ́n á kó gbogbo wọn ti ṣe wọ́n lé nígbà tí gbogbo nǹkan wọ́n ní àti ti túká wọ́n á wá kó àwọn míì lọ wọ́n lọ harvest gbogbo wọn wọ́n ní wọ́n kó àwọn òkú mi wọ́n lọ harvest wọn máa ha ẹjọ́ sà ìjọba tó wà ní orílẹ̀-èdè nàìjíríà ń sin àti ní ìjọba and I trust God ọlọ́run Elédùmarè gbọ́ gbogbo àwọn tó máa ṣiṣẹ́ pẹ̀lú ìjọba yẹn wọ́n máa ti ṣe gbogbo wọ́n máa tú àṣírí àwọn nǹkan kan débi pé wọ́n á ti ṣe tán gan tó máa sọ pé ah, ah, àdẹ̀mọ́ ẹ má bínú a ti ṣe tán wọn ò tiẹ̀ ní wojú ṣe wọn ò tiẹ̀ We will not allow them to even sympath me sorry for the for the people killing no àdúrà yẹn a tún máa gba ẹni tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run tó tó bá wà lábẹ́ omi ẹ máa gbàdúrà orílẹ̀-èdè yẹn ṣe gbogbo àwọn tó ní agbára láti save orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní ṣàánú fún àwọn tó ń pààyàn mọ́ bẹ́ẹ̀ ni olúwa jẹ́ kí àánú àwọn tó pa because tó bá àwọn èèyàn bá pààyàn tán wọ́n lè bẹ̀rẹ̀ sí ń sáré káàkiri wọ́n máa ń ṣe bí ẹni sunkún ẹ má jẹ́ káwọn ṣẹ̀sìn kí ló dé àwọn ilé tẹ̀ sọ nàìjíríà ni wọ́n ń fi nàìjíríà ṣẹ̀sìn so àwọn tó ń fi nàìjíríà ṣẹ̀sìn ẹ fi wọ́n ṣẹ̀sìn wọ́n ń fi nàìjíríà ṣe ẹlẹ́yà ẹ jẹ́ káwọn tó fi nàìjíríà ṣẹ̀sìn náà fi ṣẹlẹ́yà kan fi ṣe wọ́n ṣẹ̀sìn ìyẹn bó ti jẹ́ṣẹ́ pé mo sọ̀rọ̀ báyìí sí mo sọ ti wà sí mo kàn ń sọ fún yín tẹ́lẹ̀ mo pé set of people tó ń ṣe kí ni they know themselves and they will surely embrace themselves ẹ̀ wo what they are turning Nigeria to ìgbogbo àwọn tó ń ṣòṣì bí ẹran níwèé náà bíi pé kán jáde lọ́jọ́ kan kán sì di wọn sílẹ̀ kán máa ṣe parapara kán máa ṣe ètò bá jóbìnrin wọn ètò bá ṣe báyìí kán náà kán gbọkọ lọ kó ṣàṣe oríṣiríṣi wèrè kán jalè kán dẹ̀ pààyàn kán ṣe oríṣiríṣi tó bá sẹ̀ wọ́n sọ pé kúkú kíní kan kò dá o wọ́n bójú nàìjíríà jẹ́. ó ní nàìjíríà gọọmenti don't bully don't bully nàìjíríà gọọmenti yẹ o don't say bad thing about nàìjíríà gọọmenti yẹ only Nigeria government they are literate Yoruba government what do you mean before nígbà tí ìdù àmì ṣebí ìjọba tí ìjọba Buhari tó jẹ ẹ má bínú your excellency respect sir tó lọ tó jẹ ti Buhari nígbà yẹn àti ti professor Yemi ṣebí ìjọba yẹn ni wọ́n ti harvest àwọn nǹkan ṣé Yorùbá nígbà yẹn is it Yorùbá government stop it stop uh, uh, tribal um, races and all those things stop it we want either somebody is you know since yesterday I said that ọlọ́pàá Nigeria money is for either for APC nor for PDP nor for other party but for Nigeria and to treat everybody that is a criminal So don't let anybody stay under your if anybody stay under your name or stay under your your things and then they commit some crime and then they are just blackmailing your name your party name, or whatever your or your name your father's name tí ma ọlọ́run má jẹ́ lọ́mọ burúkú tó wọ́n máa ṣe bí kìíní tí ma lè rí book ẹ̀ kó má tiẹ̀ you know kó sọ pé wọ́n ń jà ọmọ yẹn kò ń bá sọ̀rọ̀ ó dájú pé kó wọ́n sọ pé ah, ó wá bọ̀ ọmọ ẹ̀ nùnú wọn tí ò bá ti lè gborúkọ ẹ̀ ga kò gbúdọ̀ gborúkọ ẹ̀ jẹ́ tó bá ti fẹ́ bàjẹ́ wàá ṣe kí wá dìsóònù àbí kó jẹ́ kí ẹni bá fẹ́ fi ẹ́ ṣẹ̀sìn ọjọ́ ọ̀la wá fi ṣẹ̀sìn ìta gbangba wọ́n máa sọ pé nǹkan tí wọ́n ṣe burúkú burúkú yẹn ló dáa eléyìí wọ́n accuse Davido fún ni ó yẹ kó ti defend ara ẹ̀ ó yẹ kó ti defend ara ẹ̀ ní káyọ̀kẹ́ bó ṣe máa ṣe gbogbo nǹkan burúkú burúkú fún gbogbo wọn wọ́n máa mú gbogbo ọwọ́ tó bá ti rí owó kan báyìí they just want to destroy you. ẹ tó bá ti jẹ́ irọ́ ni wọ́n pamọ́ Davido kó kó kó defend ara ẹ̀ tó bá jẹ́ irọ́ ni wọ́n pamọ́ kó defend ara ẹ̀ kó sọ̀rọ̀ tó bá dẹ̀ jẹ́ irọ́ kún kó tìtì bó bá ṣe jẹ́ kó rí kó jẹ́ ká mọ̀ wọ́n lè yàn ṣe máa yọ kíndìnrín ẹ jẹ́ má tag mi ní orí burúkú kan o ní olórí burúkú anybody bá tag mi ní ẹnìkan tó wá gbé ìbọn dání oppose you don't halẹ̀ mọ́ mi ẹ kó ṣì dànù sí gbó. ṣì dànù sí gbó tí wọ́n máa tó bá ti lè sọ pé o fẹ́ mèkè láyé báyìí nàìjíríà wọ́n máa make sure pé ó ń ba ayé ẹ̀ jẹ́ ni. kí ni wọ́n fẹ́ pa Mohbad fún tẹ bá ti mélè wa mo máa delete jẹ́ n tẹ delete ọ̀nà delete o mi fẹ́ promote owó bẹ̀rẹ̀. podcast ẹ̀jọ̀ ń fún tó ń dé sílé ẹ̀. yà á ẹ̀ka o. kí ni wọ́n fẹ́ pa Mohbad fún kí ni wọ́n fẹ́ pa bàbá ẹ̀ fún wọ́n tún bẹ̀yọ̀ sí lórí ibẹ̀ yẹn kí ni wọ́n protect ẹ̀ fún ìwọ tó ń sọ pé o fẹ́ place advert orí platform yẹn kò ní dáa fún gbogbo yín like next two àwọn tá a lè fẹ́ lò yẹn fún kò ní dáa fún ìyálà ìjà yín lórí burúkú. since mobile kpai a lot of persons just dey carry dey talk different different story dey just dey talk different news. it's not me that talk let's face it. the new one wey dey come out now na the hear our obo zero zero one na im pay for mohbad kidney say na im pay make dem comot mohbad kidney for am i just dey wonder wetin obo davido go use mohbad kidney do like people just dey kind dey talk i no go talk too much i go play the video for una make una watch make una follow me make una follow ask this woman wetin obi wan use eh, mohbad kidney do make no talk too much make una watch make una watch. so you are telling davido that if you take your life you take it to court. You can see the way people believe so much in this celebrity. This boy said you can imagine. But what about if it is true? Tọ́rọ̀ ìbálòjó òtọ́ ńkọ́. You understand? Because even this person that played, many thousands of people have played this. They, you know, they, you know, some people when you talk, when you say some things that happen at times, people will say, imagine. They will tell you, imagine because wọn tí ìrírí ayé wọn dẹ̀ mọ̀ wọn máa wí pé how can this person do it because they so much believe in that person they so much trust him that okay is our person is our celebrity now how can you disappoint how can you do such our celebrity cannot do such thing. òun kọ́ ni mò ń sọ tó bá ní kí n máa sọ̀rọ̀ ní táwọn èèyàn ti ṣe torí ẹ̀ ni wọ́n ṣe sọ pé we must ridicule her we must finish her up we must kill her because they don't want their secret to be open and it's not that I only even want to be exposing them but people have done evil to me and people still stop them Kuma they kill the father of my baby ah lórí owó mi they collect they destroy my business and they do this for thousands of people and they be saying that eh, one practice their essential ló wà nínú wọn they are practicing evil. dis thing wey dey talk na if davido get carry me go court you go say davido na bad person. even before davido can take dis person to court also davido should address the public together because he, he went there and he's first person to give money to that person and they you know they see some things together nobody should be taking ẹ má máa fi court yìí náà this person talking at times it may be the truth because the lawyer no sorry because the police are not investigating they are not asking some questions if they mention this and they took if the police you get across this in abroad they will address the the video. they will they will they will tell if they are not they may not arrest him because it may be accusation in the beginning but they will take they will investigate him they will ask him something and he had to explain why is Nigeria since this happened he has not said anything and the other person you know, wọ́n ní ẹ eh, òun ló ṣe kinní kan fún òun ló ṣe kinní kan fún ẹ mọ̀ kán tó di pé wọ́n release Naira Marley ẹ mọ̀ wípé wọ́n ti mọ̀ wípé Naira Marley kan ló ṣe kinní ẹ mọ̀ ni you don't know ni and tẹ bá dẹ̀ wo ni Naira Marley nsìn náà ó they just jealous me it's because of jealous they do this that is a lot of things is happening in the system but ọmọ tó ṣe kínní náà sọ pé imagine how can the video our own the video? the other day me came out I say how can the video do this how can anybody that said this o. Oh, this is not a ordinary thing o oh, you must not wave it you must not ignore it you must not you understand me you must not government must not ignore it The video himself do need to ignore this because Simba kan sọ pé somebody say he was pregnant for the video. he took them to court immediately it's not even kò tó three days tí gbogbo wọn jáde wá pé we are sorry nígbà tí wọ́n ti rí court letter but it's not addressing this láti three months down plus it's going to be four months látọjọ́ tí Mohbad ti kú and wọ́n ti bá Mohbad wọ́n ti bá níbẹ̀ yẹn wọ́n dẹ̀ ni wọ́n yọ wọ́n dẹ̀ tún ní wọ́n defend they are now preventing defending Davido I mean defending the father and the family not to see and the mother of the mobile say hey let them go and bury him o let them go and bury him because they don't want the secret to open ẹ jọ̀ọ́ o ẹ káàsì gbogbo wọn tóun tó ń cover sin yìí so to hear because I'm know that Nigeria know government know a lot the Nigeria government dey know a lot they they are smart especially jerry ìjọba tó wà lẹ́ẹ̀kan máa rí pé wọn ìjọba yẹn wọ́n smart gan you will you first of all you will be surprised ibi tí ọlọ́run máa já wa sí it's going to be good it's going to be right and if you want to go it's going to be right you know nípa finance He has to be right nípa àwọn crime because criminal also when you want to do things like they want to destroy it when they see progress they destroy the progress anti-progress so Davido you got to explain this they accuse you don't ignore it's not something you can ignore because wọ́n ṣe sọ pé kí wọ́n gbé gbogbo iṣẹ́ Naira Marley wálẹ̀ nígbà yẹn ẹ́ eh? tó bá jẹ́ tòótọ́ ní kíní yẹn do you know it's going to destroy your career finish your career kò sí nǹkan tó lè mọ́ ṣe if it is true it's going to affect you if you actually involve because before this time four days i mean four people die ní ẹ̀yìn ẹ̀ ń gbà yẹn ọ̀wọ́n boys yẹn ọmọ ìpẹ́kan náà wà bẹ́ẹ̀ wọ́n kú ní pípípípí between three months four people die among your àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ and if people abusing you you are do, using them you are using them I say ah ṣé yòówù máa fẹ́ lò wọ́n I don't know kind of life táwọn èèyàn ń ṣe o ẹ torí Ọlọ́run Davido answer this question okay answer this question ṣé ẹ mọ̀ pé àpọ̀ ń bí ṣùgbọ́n àwọn èèyàn púpọ̀ ogun Ọlọ́run àtogun Ọlọ́run wà lórí platform yìí Davido please answer this question I don't root to anybody o. Oh due respect orí pé mo tún sọ fún ẹ pé dádì ẹ nǹkan kò gbúdọ̀ ṣe yóò mọ̀ pé mo sọ fún wọn dádì ẹ wà lórí platform tí mo ń celebrate wọn gbogbo àwọn èèyàn táwọn èèyàn míì máa bú ṣe mọ̀ pé lórí Facebook wọ́n lè ní àwọn ju Dangote lọ o àwọn ju bàbá Davido lọ àwọn ju bàbá gbá lọ ṣé mi sọ bẹ́ẹ̀ rí mi ò bú wọn rí o but òótọ́rọ̀ ni à ń sọ anybody ma mi ò disrespect dádì ẹ o mi ò disrespect ìdílé Adeleke o but this crime tí wọ́n pè mọ́ ẹ tó dẹ̀ ń lọ tó dẹ̀ ń ṣe ṣó mọ pé pàtàkì àwọn ọmọọṣẹ́ ẹ̀ kú ọ̀tọ̀ ní bọ́tí eléyìí ọ̀ṣọ́ ọmọọṣẹ́ ẹ̀ ọmọ bàbá Mohbad Mohbad ni ìlérí olúwa ó ti yọ ọmọ Nàìjíríà dẹ̀ ní celebrity náà ni celebrity don't have any right to kill a celebrity like that mi ò níwọ̀ ló pa o bọ̀tí ẹnì kan jáde àní nǹkan tó dẹ̀ sọ tó bá jẹ́ irọ́ ni wọ́n pa don't just wave it pé ta ló kú no ta ló kú kẹ̀ Mohbad ni o ó ti eyín tẹ̀dẹ̀ tún gbógun ti bàbá ẹ̀ bẹ́yẹn enough is enough o ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe nǹkan kan sí ẹ̀yin ọlọ́pàá nàìjíríà nobody should above the law ó ní mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Ekéremadu ẹ má bínú sá o Ekéremadu náà mo sunkún fún yín jọ yẹn o kì í ṣe pé mo yọ̀ yín o ẹ̀yin ò tẹ̀ tí àvẹ́sì ẹkùn ìfẹ́ sọ pé nìyẹn dẹ̀ dialogue pẹ̀lú ẹ̀ but àwọn ìlú òyìnbó rí i pé ó wrong bẹ́ẹ̀ ṣe ṣe tọrọ ọmọ yẹn sọ pé òun ẹ̀ sọ fóun ẹ̀ dẹ̀ tí ì fún lówó ọ̀dẹ̀ rí àkáǹtì ẹ̀ pé òkè o ó ti gba àlàkò owó ńlá o kó tó di pé ó wá sí ìlú London so ti ṣe gbogbo investigation yẹn náà ni màá ti ṣe pé wọ́n fẹ́ take an advantage but òun ni wọ́n jail síbẹ̀ yẹn Ìkirè Madu number four of Nigeria so why ni wọ́n ṣe tó bá jẹ́ tòótọ́ ni Davido gba kídìrín ẹ̀ tó bá tọ́mọ yẹn bá wá kú tó gba tó lọ harvest kídìrín ẹ̀ tẹ́nìkan bá nídẹ̀ actually wọ́n voluntary I mean with um, with um, àwọn um, family àti àwọn èèyàn tó bá súnmọ́ bíi bàbá ẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ kàn kú for some uh, kini or another i mean naturally àwọn èèyàn lè tó bá dé hospital wọ́n lè sọ pé ó ti yẹ wọ́n lè bẹ̀rẹ̀ wèrè with kini àwọn àwọn ìbílẹ̀ tó bá ṣe tó bá yẹ pé wọ́n ti confam kókó tó tọ́ but èyí tó ṣẹlẹ̀ nínú ilé yẹn náà kàn sọ pé go and bury him kíákíá he must be buried so that gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó má bàa tú síta ṣé ti gbọ́ ṣó yẹ yín àbí kò yẹ yín torí ẹ̀yin tẹ́ máa sọ pé wọ́n blackmail ẹ̀yin oló ẹ̀yin olóbùkún tó máa pay yín wọ́n lè máa sọ pé say no to blackmailing say no to blackmailing àwọn tó bá ti blackmail yín bírú àwọn ìyá yẹn kò ti yẹ yín mẹ́yẹn bọ́ ti mí ṣé mo gbà tó ń gbéṣẹ́ wá rán mi kò sẹ́ni tó rán mi iṣẹ́ ń sìn tábà rí lórí Facebook a lè sọ ń pa ẹ̀ àwọn tó gbéṣẹ́ burúkú wà mú ní mi ṣe ètò ń gbé wá níjọ́ sí náà tó má tán kàǹpé anyway bá mi aṣíwájú Bọ́lá Ahmed Tinubu I love you àti ìjọba Nàìjíríà fẹ́ kẹ́ ṣe dáadáa ju ti àtẹ̀yìnwá lọ àdìsọ́pẹ́ máa break rẹ̀ tán ẹ jẹ́ bá wa ṣe léyìí mi disrespect anybody o ẹjọ́ etí bá dẹ̀ sọ tó bá ti bí ẹnìkankan ní kì í ṣe Davido ọ̀rọ̀ tó ń sọ mọ́ Davido torí pé by Davido not talking also believing that hey, eh, eh, there is no they cannot see it it cannot be checking it kan ah it can be seen okay because today everybody including you you ask for change in Nigeria that's better life everybody went it and not right they say hey this country is not good but even I mean, doing bad things also is not good. Any bad thing that you cannot be seen outside is not also not good. Nítorí bá dáa kò dáa náà pé. So I respect everybody, your family, entire family, but wọn ò ṣe mí. Torí èmi ti speak pé bàbá ẹ̀ yẹn o, kòkó gbúdọ̀ ṣe bàbá yẹn o. Torí bí a ṣe ń gbọ́ bàdẹ̀ ṣe ń gbọ́ bàdẹ̀. Bó dẹ̀ jẹ̀rọ̀ ni wọ́n pamọ́ ẹ. Speak! Ẹni tó gbé lọ tó promote ẹ̀ ní ọjọ́ tó máa kú. Tó máa kú. Èdè tó ọjọ́ tó máa kú kò sọ̀rọ̀ títí dè ní. Speak yo! Speak! Hmm, Davido say this talk na cloud chase you just wan dey play along

Mohbad kidney because they don send money to their family this woman no get. Now let me play the let me play ẹrí tíbi ẹ̀jẹ̀ yẹn náà. ẹ̀dùn nù mo fẹ́ fi the blood ṣó ti yẹn mo fẹ́ fi ẹ rí pé mo sọ sí ibi bẹ̀yẹn mọ́ níbi tí ẹ̀gbọ́n family Mohbad ti sọ wípé this blood pé Wumi Wumi ṣé ọmọ pẹ́jọ́ ta adé náà ta kàn bá gbogbo ẹ̀jẹ̀ nulẹ̀ ẹ̀jẹ̀ yẹn up to date wọn ò jẹ́ ká rí ewu ẹjọ́ kó sì lọ kò kín kú ní tẹ bá ti lọ tà á bẹ̀sẹ̀ á bẹ̀sẹ̀ aláàtì àti orí àtìtàn. tẹ bá ti lọ tà á àti orí àtìtàn ẹ máa máa pín oríṣiríṣi ẹ máa máa fi owó bùgá ẹ máa máa bùgá ní bùgá wọn ó yá ọ bùgá wọn ẹ máa máa bùgá wọn owó òṣì He gave this 100 million. Story for the gods. Ekele madu no? nígbà yẹn PDP eh, náà te ló ti wá nù. Ẹ̀rọ ń PDP yẹn gan tún àmọ́ tó ẹ̀rọ ń PDP bá mi ò ah báwọn àgbàlagbà tí o ma rò pé o fẹ́ fojú jọ máa gé kídìnrín gé harvest gé gbogbo ẹ̀jẹ̀ ah wọ́n de gá báyìí mo ń bọ̀ Mo ń bọ̀ o, mo fẹ́ wo wọ́n <sighs> máa pa. Ṣé rí? Eléyìí àbí nǹkan? Wunmi, ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́. Ó ní pé gbogbo ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ nípa ẹ̀ irọ́ ni. Wunmi, Wunmi, Wunmi, hmm. hmm. ṣé o fẹ́ sọ fún mi pé gbogbo ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ nípa ẹ̀ irọ́ ni? ṣé o mọ̀ pé ìgbà tá a wá síbẹ̀ yẹn nù mo rí àwọn aṣọ ẹ̀jẹ̀ tí mo rí ẹ̀rọ wà fún mi pé báwo ni ẹ̀jẹ̀ ṣe pọ̀ tó báyìí. o mọ̀ pé kò sẹ́ni tó bí ẹ́ lérò ọ̀rọ̀ à ń wò pé òkè kò tí ì yá ipe bóyá à ń wèwé o nọ́ọ̀sì ọ̀pẹ lọ́wọ́ ń mi ṣóbi tó wẹ̀ bá wà nínú kùn báyìí ó ní lọ sọ́ọ̀sì o bẹ́ẹ̀ ni ọlá ẹ̀jẹ̀ tó wọ́n lára èmi àti Mohbad òun lọ́lọ́run máa bá mi fi kẹ́ ó jẹ́ ká lù ìsọmọ yìí torí mi ti sọ pé wọ́n ló pa òun mi sọ pé ìsinmi aláyà sinmi amáyò lọ́wọ́ ń àmọ́ tí kúdé ò bá parí tòjú ò lè parí ọ̀rọ̀ wà nínú mi tí mo fẹ́ sọ mú kọ̀ọ̀rọ̀ dákẹ́ ni mo ń wò àtàwọn olórí burúkú tẹjọ kóra yín jọ tẹ kóra yín jọ tẹjọ fọwọ́sowọ́pọ̀ tẹjọ tẹjọ ṣe bó ṣe wù yẹn nítorí òun yìí ni bí mo bá ti ṣe dùn èmi ó yàtọ̀ sí bó ṣe dùn everybody ó yàtọ̀ sí bó ṣe dùn ẹlòmíì mo kàn dákẹ́ mò ń wò ni. so wọ́n débẹ̀ ẹ̀jẹ̀ sùn bẹ́ẹ̀ kí ló tí gbogbo èèyàn kí ló dé tí gbogbo àgbáyé àwọn nàìjíríà wọn kan àtọlọ́pàá o àti ṣéètì tí bùnmi ti wá o tí gbogbo wọn tó fẹ́ máa kọ́fà ipe ẹ̀jẹ̀ pé wọn ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn dádì mi dádì mi mi kì í ọlọ́run elédùnmarè ń gbọ́ ọkọ olúrẹ̀mí àwọn èèyàn ò mọ́rìsì tí mo fi láìkì yín wọn mọ̀ wọn mọ́rìsì justice for Mohbad bàbá Mohbad yẹn wọ́n tún fẹ́ pa bàbá Mohbad lẹ́yìn tó pọ̀ mọ́ ẹ̀tọ́ kò nílò yà á kò dẹ̀ sí kọ̀ọ̀kan tó máa ṣe mí bẹ́ẹ̀ mo sọ. èkèrè má dún ọ̀nà London ó fẹ́ harvest kò tí harvest wọ́n mu síbẹ̀ ni talkless of woman ni wọ́n yọ kidi a máa sá lọ ọmọ kékeré kan how old is video that he cannot address us how old is the eh, Obama Kubama àbí kílọ̀ mi èlò tó ní wọ́n ní eh, àgbà tí òyọkọ̀ àwọn lónìí how old are they that they are performing bad things? they will be so influential pé money na water what are they doing selling woman's parts. If you are not selling it, address the public. Let us know and let the truth come out. And stop and stop and stop and stop doing bad. I mean, playing people. Play. Ṣé mo pè mí ò dá sí ọ̀rọ̀ Mohbad mi láti yọ? Stop your play isu play. Ó ti wà tú ẹ ti ń ṣeré jù. Wọ́n máa gbé tọmọ wá pé ọmọ yẹn kò ń ṣe Mohbad àti lọ sọ́dọ̀ tibẹ̀ ìyẹn kábíyèsí yẹn píṣọ̀ tó máa gbé máa rí báyìí. Wọ́n á máa tì í sórí gbogbo ibi tó máa tẹjọ́ yẹn sí so that wọ́n lè wọ́n ò ní lè investigate original ṣé tòótọ́ tó bá ti jẹ́ pé wọ́n á vẹ̀ sí kiri ọmọ yẹn ọmọ yẹn ò kú wọ́n kàn pa ni láti tòótọ́ ni owó mo mọ̀ ọ̀rọ̀ mo mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí bá dákẹ́ wọ́n á ti máa búlì mí ẹ tẹ́ bá ti ṣe tán sí kẹ́ ẹ ṣó mi bọ́n ṣe fi love and like sórí àwọn èèyàn wípé Auto Bola wọn ò like ẹ̀ you cannot like me ó ṣó wa bí criminal ṣe pọ̀ tó Nàìjíríà ni. Ekere hmm. Madu was in America, I mean London ohun tí harvest ó fẹ́ yọ kídìní ọmọ ọmọ kí ọmọ ọlọ́mọ ọmọ tí yáyà àti bàbá olówó ó fẹ́ fi dí ti bẹ̀yẹ ṣé wọn ọmọ ẹran kẹrin mẹrin kó kò pa ni Mohbad òun náà ń kọrin ní pé bàbá ẹ kì í ṣe ọmọ bàbá olówó bye for now ẹni bá lò máa wá fún mi ọlọ́run máa bá mi destroy yẹn ni tó bá lò máa ṣe bí fún mi dáàdì mi ẹ jọ̀ọ́ sá ẹ bá mi àti ọlọ́pàá nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n rí tí bàbá Mohbad kan lọ rí at least wọ́n máa ń ṣe autopsy àti gbogbo nǹkan tán ló ń ṣe ó ní kò kì í ṣe wọn ń fi kíndìnrín ṣe àwọn ń jẹ̀dọ̀ ní àgbà tó wọ̀nyí ó ti yé wọn á rí i wọn máa jẹ́ kí wọ́n wọ àti ẹ̀ ti yé yín ẹ̀yẹn ẹ jẹ́ kí wọ́n lọ wo pàtẹ́ táwọn ọmọ wọn fẹ́ sí wọn fẹ́ sí o kí bàbá Mohbad ìyá Mohbad àti gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo yẹn pé ẹ kẹtẹ ń bú bàbá Mohbad yẹn shut up you shut up you go to jail you, you talk more further ẹ̀wọ̀n lẹ́ máa kú sí you killing people and then you be tormenting them they do evil to me now they are tormenting me they do evil to me they store my money they kill my dad my dad they will be tormenting you wọ́n máa sọ àwọn complainer the accused wọ́n máa sọ accused the complainer ìlú wo náà ti ń ṣe yẹn ìlú ìjọba tuntun ṣe èdè yìí o omi tuntun ti wọnú ẹ and I trust bàbá wa bàbá ṣe nǹkan sí God bless you sir kẹ́mi ọlá wa kẹ́mi ọlá yín pẹ́ o kọ́lọ́run dá wa sí fún yín o kọ́lọ́run tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe o bẹ́ẹ̀ ló jẹ́ o ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ẹ má pò wọn ṣe tẹ bá fẹ́ new rainbow new Nigeria you got to start one day or else wọn máa disgrace wọn kiri àgbáyé bye.